وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله سبحانه وتعالى أكثر من جاتك الله محمد صلى الله عليه وسلم أدعو الله وسلم عليكم يا جنتك عليكم عليكم كي يكون الله سلام الله وبركاته الصحابة أعطيك أن الله عليه وسلم láti pé wọ́n fún ànábì sọ̀rọ̀ wá wà lẹ́nu sẹ́lẹ̀m láti kan ìmọ̀lẹ̀ ìsìláàmù káàkiri torí déwà báwa náà lónìí báwa náà ní jẹ́ mùsùlùmí tó lè jẹ́ pé ìmọ̀lẹ̀ wọn náà ni ó máa káàkiri lé gbogbo ẹni tó bá máa jẹ́ mùsùlùmí láti amòfìgé àbẹ̀wọ̀n bá ti jọlá wọ́n sábà wá sí àtẹ̀kùbọ̀ ìkẹ́ náà àti ìjẹ́ náà fún gbogbo ẹni tó wà lórí ìlànà àbẹ̀rẹ̀ wọn bá lè fi ọlọ́gbọ́n sáà ka ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́n kó sáà kà wá fún wọn fi lọ wa. yálà yìí gbara ọlágbèsè púpọ̀ àti gbogbo àwọn ìyàwó nínú Islam bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n ronú tí wọ́n fi wéètò báyìí kalẹ̀ ìpè àsìkò tá a wáyé òun náà ni ṣáà wò kò káàní oṣù tí ọlọ́run bá lè fi ọlọ́run sọ àkùrá níbẹ̀ yìí àtún wá wà níbi àyíká àti wá àwọn ọjọ́ tó jẹ́ gangan iná àgbẹ̀dáwò ní lẹ́yìnlá tí mo bá àwùkà ọlọ́run bá àdìsí ọlá ní ọ̀nà tó àlùkùránì kalẹ̀ ní òru tó ní àlùbáríkà òru yẹn náà ní òru lẹ́yìnlá tó kọlù èyí jẹ́ tó náà ní gbogbo kálukú alápàǹtì láti lè pàbá tòkí ẹ̀ wá gbé irú àwọn ètò báyìí kalẹ̀ pé ká máa ń sọ̀rọ̀ nípa tó ní sùn pẹ̀lú àlámọ́lé wa àbí ká máa ń ṣe bá ti lágbọ̀ọ́yé àlùkùránì yẹn gan tó ìkànnà ńlá ni tó jẹ́ pé ẹ̀ka jọlọ́ ọba àdìgbẹ́lá tó ń sára máa fi àlékún wọn náà máa fi irú orí báyìí tó máa fi kọ́ lọ́gbà ẹnì kọ̀ọ̀kan wa àti ọlọ́ọ̀bà àdìgbẹ́lá tó ń sára wà ní ọ̀dọ́ lẹ́sìn láti àṣepọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀gá ẹgbẹ́ ìdí àti ìgbà àwọn tó ń kó ọlọ́ọ̀bà àdìgbẹ́lá tó bá wa lọ́wọ́ lórí dáadáa. wọ́n ní bàtí àṣàgbéyẹ̀wò rẹ̀ òun náà ni àyà kan nínú àkùrán nínú sọ́rọ́ ti kápára àyà twenty èyí tí ọlọ́mọba àdìsí ọlọ́pàá sọ fún wa nínú àyà yìí ọlọ́mọba àdìsí ọlọ́pàá sọ fún wa a'udhu billahi minash shaytanir rajim. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل, قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير tawara ita ce aya yi arke aya namba 20 wani alowar nínú suratul baqara wani kasala yi nípa aya yi ẹ̀rí àwọn aya ọlọ́run ba àdìsọ́lá alquran ló ti dìbò ọlọ́wọ́n bá rẹ̀ sọ́lá ó sọ kalẹ̀ fún àdéhùn sọ̀rọ̀ àwọn àdéhùn sọ̀rọ̀ làmú láti gbé kí ó fi wá darí gbogbo àlámọ̀rí wa ètò ní ṣe pẹ̀lú ayé wa a máa rí nínú alukur'an ètò ní ṣe pẹ̀lú àlámọ̀rí àti àmọ̀gbẹ́nà àlámọ̀rí ọlọ́wọ́ bá rẹ̀ sọ́lá wá gbé ànábì kalẹ̀ lẹ́nu tí ó máa ṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ alukur'an ètò alukur'an bá gbé wa lórí bíi ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sọ̀rọ̀ yóò ṣàlàyé ẹ̀ àwọn sàbí ànábì ìdúwánu láyà aléhìm àwọn náà ń gbọ́ àgbọ́yé látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn náà sọ fún wa pé àyà ah, sí àyà yìí sọ̀rọ̀ wàá sí àyà kan sáàrì nínú Al-Qur'an tó jẹ́ pé kò ní kún kẹ́kẹ́ fún àwọn ọgbọ́n àti òye ní tó ní ti pẹ̀lú tọ́rọ̀ ọba àlejò láti ilé ìdá wa wọn náà láti nínú àwọn afá wa tí wọ́n sọ fún wa afá wa gẹ́gẹ́ bí Ibn wọ́n ní alukur'an kúndùn òun tòun wọ́n ní gbogbo alukur'an pátápátá látòkè dílẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ nípa ìmọ̀ náà ọba àlejò alásòsòrò kò sí àyà kan tẹ́lẹ̀ yìí tí yàn bá lágbóyè dáadáa ẹ padà rí pé ní pè wá lọ́nà àti kéde àtàlà yìí kọ́dà ìdí pè wá lọ síbi àwọn ìdájọ́ ìdí pè wá lọ sí pé ìdájọ́ dáadáa wà fún nǹkan báyìí tá a bá ronú dáadáa á rí pé ìdájọ́ yẹn alóòdì dáadáa yẹn ọ̀wá. tó àwọn sùkúrù àwọn ọlọ́dà rárá olùkan lónìí so a rí tàbí ìdíyàn ló pa àti ọjà lórí so a bá nìjọlá nínú àyà tí a fẹ́ kà fún ara yìí bá fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àwọn méjì tí wọ́n gbajúmọ̀ nínú àwọn ìjọ tí bá ti gbé alimadaku arọsọlù ìmàdàkì ọlọ́run bá ti ọlá máa rán òjíṣẹ́ tó jẹ́ màláìkà òjíṣẹ́ náà àwọn màláìkà yóò wá rán sí arọsọlù ìbáṣàlú yóò wá rán sí òjíṣẹ́ nínú àwọn èèyàn pípọ̀ wá máa jíṣẹ́ fún àwọn tó jẹ́ àwọn àbàrà ìpìlẹ̀ látara pé ọlọ́run bá ti ọlá fẹ́ràn wa ni ọlọ́run bá àlejò ọlọ́run náà màláìka dàrẹ́ tuntun tó lọ́run bá àlejò ọlọ́run bá náà màláìka dàrẹ́ tó ti wá ní pé kí màláìka ní kó máa jíṣẹ́ ni ẹ̀rú bá wà wò ìṣe àwọn òye wa. ànábì fi màláìka sọ̀kalẹ̀ fún dàrẹ́ nìkan ẹ̀ máa ń tí ànábì máa wù lórí ni. ẹ mọ bá ànábì ṣe bá ànábì ṣe máa rí nígbà tí màláìka bá bẹ̀rẹ̀ sí sọ àlùkò láti kalẹ̀ fún ànábì. ó tòkáwá tó màláìka wá ń bá wa oníkọ̀ọ̀kan àkókò ní gbára ẹlòmí ìfọ́rẹ̀ tí ó máa fún mi ní màláìka wá jíde tó ọlọ́run wá sọ kàlífà náà nípa báwa ló sẹ̀dá kó máa wá jẹ́ kíni kó máa wá jẹ́ òjíṣẹ́ láàrin ara wa náà lọ́wọ́ ọba àlejòlá ẹ lọ́wọ́ ọlọ́wọ́ àlejòlá tó máa fi làkọ̀ jẹ́ àkùnrin ọ̀túnlọ́ ní àmukúrúsìkò nínú yín náà láti mú ti ẹ̀já lò ẹgbọ́n sọ fún wọn nínú àlùkò àti ìmọ̀ fún tùbí dàn nínú ìrùsùn ìlà anábì sọ fún wọn pé èmi kọ́ ni àkọ́kọ́ náà òjíṣẹ́ o kí tèmi ó fi wá gbogbo ṣùgbọ́n àwọn òjíṣẹ́ kan ti wá síwájú tó ti pa anábì sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú wa nínú àwọn òjíṣẹ́ tó wá wá síwájú tó anábì sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú tó wá ẹ̀ tó jẹ́ ẹ̀rí àwọn àlìyàwódù yìí àtàwọn nàtọ́rà yìí ọlọ́wọ́ bá àlejò rán ànábì Musa alayhi salam sí àwọn yahudi àlìyàwódù ó rán Isa salam sí àwọn nàtọ́rà ọlọ́ọ̀bá ìgbàlá wọn sí ọlọ́ọ̀bá àdìsí ìkíní kejì wọn ó fún wọn ní kíá ó fún yahudi ẹ ó fún ó fi àtàwọ́rọ̀ ó sáwọn yahudi tí ànábì musa àdé sàlám tó wá fún wa ọ̀rọ̀ àwọn yahudi ibòmíì náà alukur'an ọlọ́run bá nìkan lára máa tọ́ka sí wọn pé bani israel pé àwọn bani israel ibòmíì náà alukur'an ọlọ́run bá nìkan lára máa tọ́ka wọn sí pé àti yahudi àti nasara wọn sọ nípa alùpùpù ọ̀dọ̀ wọn wọn wọn mo tẹ̀ jẹ́ fún aráwọ̀ míì ẹ̀sìn bá inú àwọn kíni inú àwọn àlànà táwọn sọ pé táwọn sọ nípa alùpùpù gítáàlù wọn ní kì í ṣe ìyàwó dí àtúnà sọ̀rọ̀ nípa ni èpè àwọn tí ń sọ gbogbo àwọn tí ọlọ́wọ́ bá ti sọ láti síra náà ni àwọn ń tọ́ka sí. tó àmọ́ àwọn jùmọ̀rù ńlá náà àwọn àlìkéyà àṣàfihà àti àwọn ànábìlà àwọn gbà yìí pé táwọn sọ pé alùpùpù gítáàlù àwọn tí ń àtàwọn tó bá tún wọnú ẹ̀sìn wọn nínú àwọn ẹ̀sìn tó ti kọjá lọ. àmọ́ àdìgbẹ́ wọn ti kí ni wọ́n á tún ẹ̀sìn wọn náà ni làwọn ló ti kí ni làwọn fi kó sínú wọn bẹ́ẹ̀. sọ ìdá anábì Musa alayhi salam ọlọ́ọ̀bá ọ̀ràn sí àwọn bàkọ́rà ọlọ́ọ̀bá àwọn púpọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nítorí àdìgbò alimami lè máa fa àwọn àyà tòtò àwọn sọ kí ni àwọn ọmọ múnú àwọn tọ́lọ̀ ọba àdìjọ́lá ló fún àwọn tọ́lọ̀ àti pàpà ẹni tọ́lọ̀ ọba àdìjọ́lá ó sori púpọ̀ fún àwọn àwọn Yẹhudi látara ànábì Musa tọ́lọ̀ ọba àdìjọ́lá rẹ̀ sí bàtà ànábì Musa tọ́lọ̀ ọba àdìjọ́lá gbé ànábì Musa dìde sí wọn ẹ ọwọ́ àlọ́wọ́ tó wọ́n jí àlọ́dọ̀ fẹ̀ àwọn àtàwọn ọjọ́ rẹ̀ يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم

ọlọ́run bá rikẹ́ láwa ní anabi musa o aleyhi salam nítorí anabi musa ní fìlà ọ̀nà bíi ẹ̀ máa pa àwọn ọkùnrin àwọn abẹ́ ti pa àwọn ọkùnrin nígbà wá yá àwọn kan sọ fìlà ọ̀nà pé sábà kọkùnrin sá àwọn tá a mọ́tì yìí sábà kọkùnrin sá àwọn lábàrá máa lù lẹ́rú wọn ni ó dáa ẹja ti báyìí ẹja kọkùnrin lọ́dún kan tó wà lọ́dún tí ọdún sani ó pààyàn pé ẹja máa pa wọn lórí òun wọn ti já ní ìta lórí òun kọ́ wọn gbogbo ní oṣù jìnnìjìnnì wọn bá yà rẹ ọlọ́run bá nìkẹ́ láwọn tó ní yà rẹ tó má jà mọ́ ara rẹ ẹ kọ́ ogún etí máa kó bí kò sọ̀rọ̀ ìpè sódò iná ọlọ́dún ìlẹ́ka ìlẹ́kí ọ̀yá ìlú ìtẹ̀lẹ̀ á dá padà fún ọ ọwọ́ yìí kọ́dà yóò tún wà ní àwọn òjíṣẹ́ a ní ká lọ gbé ọmọ sínú kíni ká gbé sínú àpótí ká gbé sínú odò ọlọ́run ti dá padà fún ẹ̀wọ̀n ìmánì ìmánì tó lágbára nípa ìmánì tó lágbára ìyá wa ṣe ìmánì wá sí lọ ọmọ wa dọ́dọ̀ fìlà áwù ẹ̀ ó dọ́dọ̀ fìlà áwù àwọn kan ní ajá wọn pa ìyàwó rẹ̀ ní ọmọ pa kúrọ́tà ayé ní ìwà láti ìtòló ẹ má jẹ́ apá ó lè padà wúlò fún wa tó jẹ́ ìtòló fún mi tó sì jẹ́ fún wọn náà àníyàn dáadáa tí ìyàwó fìràwùn náà ní ó ti padà jẹ́ ìtòjú fún ìyàwó fìràwùn àwọn àti kí ni ọlọ́ọ̀lọ́ àti

ọ̀nà tó jì ní so ọlọ́wọ́ bá àlékiọlá ó wá ara ànábì Musa ànábì Musa ń bẹ nínú ìlú ànábì Musa ń bẹ ní inú ìlú ó wá di pé wàhálà ṣẹlẹ̀ láàrin ànábì Musa láàrin ẹni tó ìkan lára àwọn ọmọlẹ́yìn ìjọ ànábì ìhàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn ọ̀ràn ọlọ́ba àtàwọn ọ̀ràn tí wọ́n mú lẹ́rú tán mú wọn mú ni ìran ànábì Musa àwọn ìyàn ìjábáṣẹ̀ láàrin àwọn méjèèjì láàrin tàwọn ànábì Musa àti ìjọ ti fi áwùn ọwọ́ apẹ́ ìkan wá pé ànábì Musa pé dákun wá gbà mílẹ̀ ẹ́ gbà tí ó tàbí Musa di ọ̀bá ìdé ọ̀rọ̀ kásà wù Musa Musa bá ara ń bá yá pẹ̀lú agbára bọ́lọ̀ ọba àlejò láfún ànábì Musa ló bá di kó oṣù lẹ̀ ọba kú ànábì Musa wò fún wàhálà ti dé ànábì Musa bá sáko olù wọn sá ké ń sá lọ ìdí tó ti sáko olù ibẹ̀ náà ló ti pàdé àwọn ọmọ àwọn obìnrin méjì tí wọ́n lè ṣégíní tí wọ́n lè dá fún ẹran lómi ọwá ṣégíní ọba fún ọlẹ́ ọba fún wọn nígbà òfin wọn tán wọn lọ jíjẹ́ bàbá wọn pé àwọn màrẹ́ nìkan o á yẹn dáadáa mọ̀ ní olómọ̀sánú wa wọn ni ẹ lọ pè wá iná àbáná yẹ̀ lóko ká díẹ̀ díẹ̀ ká àjọrọ̀ máa ń sàkọ́ ìsàlánà bàbá wa ń pè ọ́ ẹ̀yin láti wá ṣégíní láti sán lẹ́sàn-án bó ti sànù wa bó ti sànù wa tó bá wa fún ẹran lómi ànábì Mùsá alayhi salam ọwọ́ àlọ́ nígbà tí ó dọ́dọ̀ bàbá tí ó dọ́dọ̀ ànábì Shu'aib alayhi salam ànábì Mùsá ọwọ́ akóró fún ànábì Shu'aib gbẹ́tọ̀ wọ́n wàhálà rí o mi àwọn wa ní balẹ̀ ẹ balẹ̀ ọlọ́run àwọn kò nínú wàhálà mi bàbá yìí wá sọ fún ìbì kan fún ọdún àwọn ọmọ yìí àmọ́ ó ti gbà mí ó ti gbà ọdún mẹ́jọ wàyí ní àtìmọ́mùtà aṣọ àǹfààní ní ìdè àmọ́ tó bá wù ọ́ ó lè pé ó lè ó lè kọ̀m̀pìtì ẹ̀ kọ́kọ́ mẹ́wàá o àmọ́ tèmi ọdún mẹ́jọ ni ànábì Musa wá wà bẹ́ẹ̀ ó wá ti gbà ànábì Musa ti gbà ẹ̀yìngbà tí ọdún tí ànábì Musa lò tó pé ìyapa ní wàhálà àwọn tọ̀sí nípa rẹ̀ ìpè sí mẹ́jọ ni àbí mélòó àbí mẹ́wàá òun náà ni àmọ́ àlùkò àlùsọ fún wa pé nígbà tí Musa lu àsìkò yẹn tán ẹgbẹ́ olú àsìkò tán ẹ wà tí àwọn fámìlì rẹ̀ wá lọ ibẹ̀ náà ni ọlọ́wọ́ bá dìtẹ̀ láti wá pè é ẹ yẹ́sẹ̀lá àná àlẹ́yìká ìnáka bíi wáàdí mọ́kànlélá tó wà ọlọ́wọ́ bá dìtẹ̀ láwá dìtọ̀ bọ́ bàtà rẹ̀ o àyè tó wáyé àyè tó mani ibi tọ́lọ̀ ní wàá tẹ́nu ọlọ́wọ́ wá náà nẹ́bí mọ́tá àlẹ́ ìsàlá ní iṣẹ́ tó le iṣẹ́ tó le ọlọ́wọ́

wà káàbù ayẹ tòlú tí bá dé rẹ̀ ní òní láwọn ohun èmi náà fáwọn pa mí wọ̀yẹ̀dí kò sọ́ọ̀tì ní wàlá ayẹ̀ tọ́lì kò lè sáà nínú wàhálà mi tún ni pé ahọ́n mi ò tún já geere alẹ́ musa náà ló sọ fọlọ́ ọba àdìsẹ́ la pé rán ọmọ ìyá mi àrù ìsọ̀dínkù mi tí ìmá ti ń sọ̀rọ̀ kó máa ṣeré ní kó máa tọ́lú bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ẹ̀kọ́ lálá ni tí ẹ̀ máa ń pàṣẹ mẹ́sẹ̀jì fáwọn èèyàn tí ìwòrẹ́ nìkan tí ó máa sọ̀dá kọ́yàn

àrẹ́sùsá kọ́ ọ́ bọ́nú abíyá ó ti pé ìmọ̀lẹ̀ jáde níbẹ̀ ìràwọ̀n náà nílé yìí ni à àwọn náà láwọn òkìdá lédàrú fẹ́ gbé wá ìràwọ̀n náà wá kó àwọn òkìdá jọ ó kó àwọn òkìdá jọ ó ní ẹni tó bá ti kíni ẹni tó bá wí ni ànábì Mùsá yìí òun yóò ti kíni òun náà yóò gbẹ òun yóò ti wà ní àwọn tí wọ́n ti kíni tí wọ́n sọ̀rọ̀ mọ́tì ràwọ̀ àwọn akọ̀rọ̀ àwọn jọ àwọn àjù ọ̀pá lẹ̀ wọ́n jù ọ̀pá ti wọ́n lẹ̀ ó de jù bàtà nàbí musa ojú ti ẹlẹ́ alẹ́ ìsàlám ọba ti kíni ọba ti pé ọ̀pá nàbí ìsàlám bẹ́ẹ̀ ti kó gbogbo ejò tí wọ́n bá kó mi. wọ́n kó mi báyìí dé ọ̀hún kí asahara tó sàdìdì. gbogbo àwọn òpìdán kí ló ṣẹlẹ̀ nǹkan bá wọlé ọba fi kalẹ̀. qalu amanna bi rabbi haruna wa musa ah, ọlọ́wọ́ olúwa haruna àti musa yìí ah, ọ̀dà kó gbẹ̀gbẹ̀ ọlọ́wọ́ gidi. wọ́n yára fìràwùnà ń sọ fún wọn fìràwùnà tó wá ń lérí fún wọn pé iná òun lákàbí ìrùkún lẹ́rí alámàkùnmù sí ajẹ́ pé anábì isa gan anábì musa yìí gan ajẹ́ pé òun ní ń kọ yín nídá òun lọ ga yá rí àìjí wàá ṣe fún yín yín wàá gé ọwọ́ yín àtẹsẹ̀ yín ní pàṣípàyọ yín sì ṣe yín lálórí òun ó gé ọwọ́ wọn ẹni tó bá gé ọwọ́ ọ̀tún yóò gé ẹsẹ̀ oṣù wọn wàá ṣe yín lálórí wọn fi yín kọ́ báyìí wọn sì gbé olórí ẹ pé tọ̀ tí gbogbo tó bá wọ kó sí ilé ayé yìí nìkan náà ò ti lè tìdájọ́ ìyàwó náà wá rí pé wàhálà ti wá dé báyìí àwọn tó bẹ̀rù tẹ́lẹ̀ ni wọ́n bá rí pé wọ́n bẹ̀rù mọ́ wọ́n bá pa wá náà ní pa wá. ọlọ́wọ́n bá rí kí ọlá ọwọ́ aránṣẹ́ sí àníbi Musa àdéhùn sọ́lá ẹ wá rí àwọn tí wọ́n tẹ̀lé àníbi Musa yìí àwọn náà ní kíni àwọn náà ní àwọn Yahudi tó ń di onítọ́lọ̀ ọba àdéjọ́ láti fún àníbi àfáwọn Yahudi tó gbà wọn lọ́wọ́ Fìràwọ̀ ẹ ó tẹ fún àníbi Musa wọ́n fọ́n kún òun ní gbọ́rọ̀ sí lẹ́nu tọ́mọ́lọ́lọ́ ní ẹ̀ṣẹ́ lẹ́yìn wọ́n tún láwọn òṣèlé yìí ọlọ́run fún wọn nígbà ní wọ́n tún nílé òtún sú àwọn àwọn tó kó tún gbọ́ àwọn tó níbi kan ní àwọn dà wà nínú Musa gan so àwọn Yahudi àwọn náà wà ní ìjọ anábì Musa alẹ́sàlá anábì Musa wà pẹ̀lú ọ̀tọ́ títí sáàbì Musa ti lọ so lẹ́yìn wọn lọ́lọ́wọ́ bá àdéjọ́lá gbé anábì Isa dìde alẹ́sàlá ẹ̀rí tó gbàtà nàbì Isa ala salam ọ̀nà tó lọ́wọ́ bá àlejò lágbà ẹ̀ tí Isa fi wáyé ọ̀nà ìmọ̀ni ẹ̀ ó ní ìyá ni kò sí bàbá ọlọ́wọ́ bá àlejò láti kíni ọlọ́wọ́ bá dára ní ara tó jẹ́ pé ó yẹ kéèyàn tún pàdé fún pẹ̀lú ẹ̀ fi súnmọ́ ọlọ́wọ́ bá àmọ́ gba E tó tó bí tí wọ́n bí lára ìsìnkú ní ó ní bàbá àwọn àtọ́ di kíni amálò di kíni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ láti sàmì ní pé gbogbo nǹkan ló lágbára láti ṣe ọlọ́wọ́ bá yẹ láti anabi adam aleyhi salam náà wọ́n bá sọ pé bí nǹkan bá tọ́ka lọ́mọ anabi adam anabi adam lè ká pè lọ́mọ sani bàbá tọ́lọ́wọ́ bá láti anabi adam sani sáàbì wa sọ pé ànábì Ìsá alayhi salam àwọn alọ́mọ ọlọ́run àwọn ní kí ló fà á wọ́n ní torí pé kò ní bàbá pé ọlọ́run bá dìjọ́ ládà àmọ́ àfẹ́ni àjàbá lè má sí ní lẹ́yìn àná sọ̀rọ̀ haythu qalu inna al-ilaha abuhu wa ibnu al-ilahi ilahu àmọ́ ní ìmọ̀ òun náà lọ́rọ̀ ànábì Ìsá alayhi salam lọ́dọ̀ àwọn nàṣàrà yàní àwọn kristẹni ọ̀rọ̀ nígbà tí wọ́n sọ Allah wọ́n lọ́lọ́ ní bàbá ẹ̀ ẹ́ ìtàn fi bẹ̀rẹ̀ nu wọ́n wá ní wọ́pùnù ìlàhí ìlàhùn wọ́n ní ọmọ ọlọ́run náà sì ní ọlọ́run náà lòun náà àlọ́lá ti bí ẹ wọ́n ti two plus two wọ́n ní ọmọ ọlọ́run náà sì ní ọlọ́run náà lè wà jẹ́ sẹ́wọ̀n pé wọ́n ti kìí aṣọ èèyàn lórí

ìgbà míì wà wọ́n ní kíni wọ́n ní ọlọ́wọ́ bàbá ọlọ́wọ́ ma ọlọ́wọ́ tẹ̀wá àlàyé yóò yé yẹn yé wa wọ́n sọ fún yín pé wọ́n ní mísírì ni wọ́n ní kò lè yé yín kó o ti wá yé ti yé tí yá wa. tó o pé nǹkan tí o ti ni sábà ní kí fún ní ẹ̀yin fún àìmọye ẹlòmíì tó pé ó kàn nípa nǹkan tó ń pè ní islam islam sì yé mi islam wà self explanatory tó jẹ́ pé ó nídìí àti máa ara rẹ̀ ìtú pé àwọn nǹkan yóò mọ̀ sí lédè pẹ̀lú làákàyè kò ní síbi kankan dáàbì pé ẹja sápamọ́ ni nítorí pé àtọ̀tọ̀ ọlọ́wọ́ bá nìkẹ́lá ti wá ọlọ́wọ́ bá nìkẹ́lá wá gbé àlẹ́ ìsá alẹ́ ìsàlá ọlọ́wọ́ bá nìkẹ́lá ẹ̀ wá ara wọn náà alayhi salam àwọn náà níta ni àwọn náà náà ń pè ní anọ̀kọ́ra. àtànábì Musa àtànábì Isa alayhi salam àwọn méjèèjì náà lọ́wọ́ ọba àlejò láti sọ àkọọ́lẹ̀ fún ipe ànábì kan bọ̀ nígbẹ̀yìn ànábì kan bọ̀ nígbẹ̀yìn tí ó jẹ́ kíni tí ó jẹ́ ànábì gbẹ̀yìn wọ́n sì ti ń retí ogun náà wọ́n retí tí ànábì sọ̀kọ́dà wọ́n ń retí débi pé ọmọ ń bẹ̀rọ̀ pé kánàbí yóò tètè dé káwọn ọjọ́ wá fèsì àwọn ẹlẹ́bọ yìí àwọn tí wọ́n dàpọ̀ àwọn yìí ànábì Ìsá alayhi salam nínú sọ́lásù gbégbàtù sọ́ọ̀fì ni ẹ̀ ń tọ́lọ̀ ọba àlejò lásán fún ànábì Ìsá alayhi salam kánàbí Ìsá sọ pé ìkọ́lá Ìsá fún ya bani Isra'il nígbàtí ànábì Ìsá aléìsàlám nígbàtí ànábì Ìsá dé ní tó sọ fún àbáni ìtura ìlànà àti kékeré ìní ìrọ̀sọ́lù láàyè ẹ́ ilé ìkùn òjíṣẹ́ ọlọ́run ní mùsọ́dì kọ́lì máa bẹ́ ìnà yàtọ̀ yìí mo sì dé láti wá kàn fáàmù ìdí mo bá ń lẹ̀ ní nínú àtàwọ́rọ́ àti ìdí láti wá fáńsù pé kò sí níjà àtàwọ́rọ́ àti di sẹ́mẹ́lò ìdí alákọ̀ọ́kọ́ wà bí yá ti ní bá ìlú ahmed mo sì wá láti wá fún ipe òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn mi tí bá lọ tán ismuhu ahmed orúkọ rẹ̀ ó jẹ́ kíni orúkọ rẹ̀ ó jẹ́ ahmed ọlọ́run bá dìgbà láwọn máa já àwọn láti wọ́n bá yí ọ̀rọ̀ padà wọ́n ní ìdíhàn eléyìí so eléyìí ń túmọ̀ pé àti yahudi àti nàtọ́ra ń jí ń bẹ nínú àkọọ́lẹ̀ nínú kíra wọn tí wá ló fà á fi wá yarí nígbàtà ń sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá dé kò sí nǹkan tó fà á tó tayọ pé kí ni ibi tí wọ́n ti ń retí ẹ̀kọ́ ló ti jáde àwọn retí kí ànábì ó jáde lójú òkú dídé ń bọ̀ ni ànábì Ibrahim alayhi salam òun ló bí Ismail òun ló bí Ishaq látara àrọ́mọdọ́mọ anábì Ishaq òun náà ni gbogbo àwọn anábì ti jáde abàní Israel ògbọ́n ti jáde tó ti ní anábì Isa alayhi salam ó ti wá mọ́ wọn láà wọ́n retí pé ibẹ̀ náà ni anábì bẹ̀rẹ̀ kò jáde àtọ́lọ̀ ọba àdékí ọlá fi orin náà pamọ́ fún ìran ti láìn ti anábì Ismail ni ti anábì ti ń jáde látara tí wọn anábì kọ̀ọ̀kan ọlọ́run náà wọn sáwọn ìjọ wọn ni kò sí tó ànábì Isa alayhi salam ọlọ́run náà wọn táwọn ọmọ Ísírẹ́lì ni tòwòjú wọ́n gbé báyìí sàn pé ọlọ́ọ̀ni gan wọ́n ti kọ́ bọ̀ wọ́n ti kọ́ bọ̀ ń bẹ̀ náà ìgbé ọlọ́run náà táwọn ti léni tí wọ́n tọrọ so àwọn bàálì Israel lọ́lọ́wọ́ bàálì tí ọlá ìfúngbà tí ń bẹ ni tini ìtumọ̀ yìí náà ti pé kí ni ẹsẹ̀ mi. kí ẹ bá ti ń sọ fún yẹn pé ẹnìkan bọ̀ ìgbà lọ́tà kí ẹ sì sọ tí yóò sọ̀rọ̀ tí yóò dáa nípa rẹ̀ ìtumọ̀ yìí náà ti pé ẹni rẹ̀ ni ò ní bọ̀. sùgbọ́n táwọn ti wá dé so táà ti wá mọ̀ pé kí ni ó ti gba àwọn alákọ̀ọ́kọ́ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam dèlù Madina ìkánú àwọn àfa gbà nínú àwọn Yahudi tó ń kọ̀ọ̀lẹ́ jẹ́ Abdullahi ibn Salam ọ̀gẹ̀ ọ̀gbọ̀n àgbà àfa nínú àwọn Yahudi tí àtàwọ̀rọ̀ ti yé inú tẹ́lẹ̀ àtàwọ̀rọ̀ tí mo ti kọ́ ọ́ bọ̀ ó yé ọwọ́ àgbọ̀pọ̀ ànábì dé ọwọ́ àlọ́lẹ́bà ànábì sallallahu alaihi wasallam ó ní ànábì ni kò tí gbàrà nàbí yọ ní yá Muhammad wọ́n fẹ́ bèèrè àbẹ̀rẹ̀ kalọ́wọ̀ rẹ̀ ìbéèrè mẹ́ta ni ìbéèrè tó fẹ́ bèèrè yìí ẹnìkan kún olè máa tó bá já nàbí tí mo fẹ́ fún alákọ̀ọ́kọ́ bèèrè tó bèèrè ma sa'a ni ni ẹ̀ òun náà ni pé mà á lùtọ̀ àmì àlìjẹ̀nà kí ni àkọ́kọ́ oúnjẹ táwọn ọmọlé àlìjẹ̀nà oúnjẹ so ìbéèrè lẹ́kẹ̀ta ló béèrè òun ni pé kí ni máa fà á tí ọmọ fi máa ń jọ ìyá rẹ̀ àbí tí ọmọ fi máa ń jọ bàbá rẹ̀ anáyọ̀ á létí pé àbára ní ìdèhìn náà ìbìrìlù àmì gbogbo sọ yìí nìyí láìpẹ́ sọ fún mi. abúlé àti sàlámù wa fún wọn létí pé wọn bá rẹ létí pé ọ̀tá àwọn yahudi ló dápọ̀ nínú àwọn màláíkà àwọn yahudi wọn ti kíni wọn lè fi jìbìrì ẹ dákun kí ni fúnbíyàn bí o ti fi hé ti màláíkà tọ́lọ̀ wọn náà sí yàn bí dẹ́ẹ̀tì mọ̀ ní pé ẹ wọ́n ní àlébìyàn ní alákọ̀ọ́kọ́ ẹ̀rí àkọ́kọ́ àpẹẹrẹ jọ̀gbìn àlùfíàmà. Anabini ní àkọ́kọ́ náà ni pé náàrùn dáṣòrò náà dá nínú àlùmọ́sí ilẹ̀ àlùmọ́sí ànábì ní àkọ́kọ́ àpẹẹrẹ òun náà ni pé iná kan ní ó ẹyọ láti di ibùyọ òun iná yẹn ni ó wá lé àwọn èèyàn lọ sí kíni lọ sí di ìwọ òun nínú àwọn àpẹẹrẹ àmọ̀bàdé nù ní tó béèrè ní àkọ́kọ́ oúnjẹ táwọn aráalé ànábì ní òun náà ni àléébì tí máa wà lórí ẹ̀dọ̀ ẹja òòlù ẹja ńláńlá ànábì ní oúnjẹ tó wọ́pọ̀ jẹ mi ànábì ní orí bíi ẹlẹ́kẹta rẹ tó bá jẹ́ pé omi ọkùnrin ló kọ́kọ́ ṣe kí ni tó bá jẹ́ pé omi ọkùnrin ló kọ́kọ́ jáde nígbà tọkùnrin àtòmìnir bá lájọṣepọ̀ tó bá jẹ́ pé àtọrọ ọkùnrin lómi ti kọ́kọ́ jáde ẹ ànábì ní náza àlùwalà fún un anábì ní ọmọ yẹn yóò ṣe kíni yóò jọ àbá rẹ̀ anábì tó wá jẹ́ pé ọmọ omi obìnrin lọ́wọ́ wá síwájú tó ọkùnrin anábì ní lásà àgbo anábì ní irú ọmọ yóò ṣe kíni yóò jọ ìyá rẹ̀ nígbà tá anábì wá fún lẹ́sìn náà ní a ah, oní tó sọ ibẹ̀ náà lórí ashhadu an la ilaha illallah wa annaka rasulullah yahudi ni o ó ní mo jẹ́rìí pé kò sọ bàtàn lẹ́tọ̀ọ́ àti Allah subhanahu wa ta'ala ká máa jọ́sìn fún àti Allah wàá nàka rọ̀ṣọ̀rọ̀ la mo sì gbà kó mi sẹ́ni ọlọ́run. ọ wá sọ fún àdàkùn kan láwàlẹ̀ ọ̀sán láǹpẹ́ dákun mo fẹ́ kó fi ní sí pamọ́ sí nìkan láwọn yàrá rẹ̀ ẹ kó wá béèrè mi nípa mi lọ́wọ́ àwọn Yahudi. ó ní nítorí pé innal yahuda qawmun buhut ó ní àwọn Yahudi tó rí wọn àwọn ìjọ kan ni tó jẹ́ pé wọ́n á máa parọ́ mọ́ yàn wọ́n á máa ṣe ni akurọ́ mọ́ ni takuni ni wọ́n wọ́n á sì máa bu téńpélé bí òsì lára yẹn wọ́n ní bẹ́ẹ̀ lára yẹn sábà mọ ìsìláàmù mi síwájú kó tó bí wọn ìtàmì ni wọ́n sọ ọ́ abúlé ìbùn sàlámù wá sí kí ni ó wà wọ́n yàrá lọ àwọn yahudi wá dé anábì wá ní ká ní abúlé ìbùn sàlámù nínú yìí wọ́n ní à abúlé ìbùn sàlámù kọ́dà ọmọ àwọn tó àwọn tán náà àwọn ni lórí jù àwọn èèyàn wa wọ́n afdọ́lù náà òun ló lọ́lá jù nù wa wọ́n mú afdọ́lù náà kọ́dà àwọn tó bí náà àwọn ẹni ọlá ni. àwọn ìwà ni gba ìsìlámù kọ́ ni pé wà fún ọlọ́wọ́ fi sọ sọ kó níbi nǹkan ọlọ́wọ́ níjọ́ ọlá bí wọ́n bá yẹ pẹ́tọ̀ àṣàdù àlá ìlàhà ìlọ̀lá pàtàkì mọ̀lá òṣèlú lẹ́sẹ̀ kan náà tí wọ́n ti kú bẹ́ẹ̀ wọ́n ti sọ pé kí ni wọ́n ṣáàbù náà wọ́n kò ṣáàbù náà ọ̀rọ̀ tí wọ́n fi wòye tẹ́lẹ̀ wọ́n ti torí ẹ̀ kúrò wọ́n lé lérí ibú èèyàn ni aláburú ni àwọn bàbá ńlá rẹ̀ mẹ́tí wa.

nítorí wá sí àwọn yòókù rẹ̀ pé kò wá látara wa ẹ̀ kò sí àwọn nítorí pé kíni nítorí pé bàtà àwọn ń tẹ̀sí ni wọ́n ń ké pẹ̀lú òdodo náà ni. péyàn bá ń ṣe bídíà ẹ̀ ẹ̀ ti ń ṣe bídíà ń tà dáadáa lẹ́nu ẹ̀sìn tí ń bá ń ṣe pẹ̀lú kíni pẹ̀lú òdodo tí ń ṣe pẹ̀lú bó tọkàntọkàn ní ṣe nígbà tó bá rí sólà ní pé ó rò kọ́nà ni ìfìsí àìsí ní fi ń ni wọ́n tún wá sàlàyé fún pẹ̀lẹ́ ìsọ́nà wọ́n tún wá sàlàyé ojú ọ̀nà fún un tí àdìsíwò náà ni ó mú fílẹ̀ pé ìfúnlẹ̀ kankan tí ń dá mẹ́tẹ̀lẹ̀ náà ṣe bó dòdò náà wá ló ti pọ̀ síbẹ̀ apẹ̀rẹ̀ kanu nínú àwọn tani nínú àwọn Yahudi nínú àwọn Yahudi àwọn Yahudi pọ̀ pẹ̀lú Islam nínú wọn náà ni ìtẹ́nu àwọn tàbí àdébí àdébí ló ṣáàtú nínú àwọn Yahudi tí wọ́n gba Islam nígbà tó dé pé wọ́n ti kí ni wọ́n rí i pé ntí àwọn bá pàdé ẹ̀ pé tàwọ́ọ̀sì náà lórí fà wá wípé sánàbí bá ti dé o ẹ lè fà so continue àwọn tà fún pé continuation ní táwọn ń bá bọ̀ náà rí but àwọn yìí rí rí wà tó yẹ pé àwa kó níbì kan àwa àti kíni àwa bọ́ sípò mí rìsáàlà àwọn ànábì bá kankan náà ní wíwá ànábì náà ti kọjá wọ́n ń pèpè títà òhìdì náà ni wọ́n ò pèpè sí nǹkan mi inú àpẹẹrẹ àpẹẹrẹ àwọn tó jẹ́ kíni tí wọ́n jẹ́ nàfọ́ọ́rọ́ tí wọ́n tẹ̀lé ẹ̀sìn ànábì Ìsá síwájú ká ànábì tó dé tí ó pàtàkì ànábì sallallahu alaihi wasallam dé wọ́n sì rí pé ah òdodo tí wọ́n sọ fún wa ní wọ́n sì gbà nínú àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun náà ni Waraqatu bun Nawfal Waraqatu bun Nawfal yìí ó jẹ́ cousin Khadija bintu Khuwaylid zawjatu nabi sallallahu alaihi wasallam wa ummul mu'minin Khadija tó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam àkọ́fẹ́ ìyàwó ànábì tó sì jẹ́ ìyàwó ìkanú àwọn ìyàwó mùmínì ẹni tó wá jẹ́ kọ́sìn rẹ̀ wọ́n ni wọ́n kọ́sìn tó ń lọ òfàlẹ́ nígbà tó lọ́wọ́ bá àdéṣe lágbé ànábì alaihi wasallam ìyàwó Aisha radiyallahu anha lọ́wọ́ tó wà nínú Sahihu al-Bukhari níbi kìtàbù sáré ìwáyé alaihi wasallam àkọ́kọ́ tánàbì kọ́kọ́ máa rí òun ni ànábì máa ń ni tálẹ̀ bá wá ń lálàá aláwọn ó sì tẹ pé pé yóò ti tẹ bá kẹsẹ̀ bí ẹlẹ́ta àdúgbò láwà ẹ̀sọ́ làm ti là láì ìgbà náà lọ́wọ́ ọba àdìgbò láwa fi ìfẹ́ kó máa dá wà kó máa tẹ̀kílì ara rẹ̀ síbi kan ànábì wá sí ti gáàrú ṣèrọ̀ ànábì wá máa lọ gáàrú ṣèrọ̀ ìtàwọn àbáwá àwọn ìyá wa máa ń pè ní gbogbo rà gáàrú ṣèrọ̀ yìí àlẹ́ sọ̀rọ̀ yóò ti wá ní àwọn kí ni ànábì máa ń ṣe bẹ́ẹ̀ ànábì yẹn tàhánà ayé yẹn tàhánà ànábì àwọn máa jọ́ sí fún ọlọ́wọ́ bá àdìsí ọlá níbẹ̀. kí níta ànábì sallallahu alaihi wasallam bá gbé lọ oúnjẹ tó gbé lọ tó bá ti tán ànábì tó padà sílé yóò tún kiri bí àyè tó padà lọ ànábì àwọn máa ń ṣe bẹ́ẹ̀. ànábì àwọn abẹ́jọ́ kan òun náà nìyí lọ́sà nàbì alayhi salam jìbìrì lọ́sà nàbì sallallahu alaihi wasallam bá nàbì sẹ́yìn ẹ̀rú bá nàbì jìbìrì sọ bá nàbì sallallahu alaihi ó ní máa kà anábì yóò máa kọ̀ anábì yóò sì máa kà anábì yóò kà kankan rí ẹ anábì sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní kí lásán pé ọ̀nà kúta tẹ́sí omi kìtá àbí ọ̀bìlì mi kìtá ẹ wàlá takú tó bìyẹ̀mí ni ìdánilà tábàlì ìlú ọlọ́wọ́ sọ fún anábì sọ̀rọ̀ àdúgbò àti òkúta tí àkárí ó sì mọ́ ó lè fọwọ́ rẹ̀ kọ́ tó àìkó bá lè kọ́ ni àbó ka kankan rí ni làǹtàbàlì òkùtì àwọn olùbàjẹ́ wọn bá ṣe kí o bá gba bẹ̀yẹ wọlé láti fi ti èlé ìtumọ̀ àkùrán ó kọ́ fúnra rẹ̀ ọlọ́run ti tòun akọ ọlọ́run kan nìkan ni ni wọ́n á da olóbi ẹ̀kọ́ kò má kà so ànábì wa sọ pé mà á nàlẹ́ kọ́ rẹ̀ ní ìmọ̀ nǹkan kà ànábì ní jìbìlù bá gbá ọ bá gbá ọ mú bá kọ̀ ní ọ bá mú jìbìlù bá gbá ọ mú ó wá kún un mọ́ra báyìí káṣà bàlágà mí ni àjà títí tó fi di pé kí ni ànábì ìbí ìwájú ń sáré padà ọdún wa ń tẹ́kọ̀ọ́ àwọn ọmọ kà ní ìbí ìtún mú àná ilẹ̀ kan náà lẹ́lẹ̀ kejì ó tún gba ó tún fún mára ó tún jù lẹ̀ ó tún kó ká àná ìbí ìwọ̀n mọ́kà ní tẹ̀ ó tún tẹ́lẹ̀ lẹ́lẹ̀ kẹta nígbà tó wá jù lẹ́lẹ̀ kẹta ìbí ìwà tó ń pẹ́ ẹ̀kọ́ bísí rabbika alladhi khalaq khalaqa al-insana min 'alaq iqra rabbuka al-akram alladhi 'allama bil-qalam nígbà tí àyà ìsọ̀ka rẹ̀ tán ànábì bá gbé antara ànábì bá mú eré òdìlé ànábì bá pariwo zamilu ní dasilu ní òtútù dìbò ànábì màláìka tánàbì rí màláìka ní ìrí ẹ̀dá bọ́lọ̀ ti dáa ànábì rí orí màláìka ní ìrí bọ́lọ̀ bàrẹ̀kì ọlá ti dáa tí ó sì rí bẹ́ẹ̀ yìí ànábì wa sáré lọlé ni wọ́n pariwo ẹ̀dá sọ̀rọ̀ mí ẹ̀dá sọ̀rọ̀ mí òtútù ìyá wa Khadija bí sọ̀kọ̀ wáyé yìí wọ́n bẹ̀rẹ̀ sọ́wọ́ sáré ẹ̀dá sọ̀rọ̀ ànábì ẹ̀ ànábì wa ní àlàkọ́dé kàṣí tó àlà náà à ẹ̀rọ bá mi fúnra mi lónìí ìbẹ̀rù tó gbé kárí ni ẹ̀ ìyá wa Khadija sọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé wàlláhi má yẹ kùzí kàlá àbàdà à nítorí dá mi lójú ni pé ọlọ́run ní lójú tì ọ́ wọ́n máa ń sá lọ àwọn èèyàn ẹni tó bá wà ní ìṣòro wọ́n máa yọ ọ́ gbogbo àwọn dáadáa yìí gbogbo àwọn dáadáa tí ìyá wa àdíjá màmá àdìsọ̀lá wa lọ́sàn lánàá òun náà ní fi ń fún ànẹ́bì ní fọkànbalẹ̀ pé pẹ̀lú àwọn tá a mọ̀ mọ́ yìí òun ọ̀kọ́lọ̀ nípa burúkú yọ. ọwa ni lẹ́yìn bàtà ànẹ́bì wa balẹ̀ ọwa ni yá lọ ọwa mú ànẹ́bì lọ sí ọ̀dọ̀ tani ọ̀dọ̀ ibùn àlìhà ọ̀dọ̀ tó jẹ́ kọ́ọ̀nì rẹ̀ tó jẹ́ wárápàtàkùn náà wọ́n wá dọ́dọ̀ wá kọ́sùkù náwùfàlì ẹ̀ wọ́n wá ní isma ní ibn akhi lákùn gbọ́rọ̀ lẹ́nu ọmọ ọmọ ìyá rẹ̀ yìí ń tọ́ka sí anabi sallallahu alaihi wasallam anabi wa sálà yìí fún pé tó ń tó ń rí lì à ọwọ́ àgbọ̀ fún anabi sallallahu alaihi wasallam pé ń tó ń rí òun òun náà ni nǹkan tí àwọn tọ́lọ̀ ọba àlekèrè bá fẹ́ gbé dìde ẹ̀ òun náà ni tó máa rí nù òun náà ni anabi tó jẹ́ tó jẹ́ àti ní ọlọ́ọ̀ba àlekèrè ní lórí ànábì Mùsá àdéhìsálà òun náà lórí wọ́n á kọ́tùkù náà fà yìí ń bẹ́ẹ̀ náà ìwà inú hadith yẹ pé kọ́tà náà sọ̀rọ̀ àwọn ìjà ìlíyà nígbà ìjà ìlíyà tí ogun ń bára káàkiri kan tẹ̀ bọ́ òun wà lórí ẹ̀sìn ànábì Ìsá ni. وقد كتب من الإنجيل ما شاء الله قد أقوى على ربعي أقوى على الإنجيل إذن إيه أنت ببعض لوني ìtumọ̀ náà ni pé ó mọ̀ nípa báyìí dáadáa ó wá sọ fún àdájú sallallahu alaihi wasallam ó wá ní bóòlù ọba ti wù tó nígbà tí ọlọ́ọ̀bá àdìjẹ́ lábá ní kó jáde kó o máa jí kẹfà rẹ̀ yàn táwọn àjọ rẹ̀ bá lé ọ jáde bóòlù ọba ti wù mí tó kí n wà nígbà yẹn kí n lálàáfíà ẹ̀ kí n fi ṣe kí n wà náà àwọn tí ó nà lọ́wọ́ àná ìwà ni àwọn ọmọkùnrin yìí hàn ànábì ní pé àwọn ìjọ mi ò lè mi jáde kù ó ń jọ ànábì lójú ànábì ò dùn bẹ̀ kíkẹ́ àwọn ìjọ òun lè mi jáde nítorí kíni ànábì ètò èèyàn kú láàrin wọn ànábì àkọ́ọ́dẹ́kù àmì olódò lànábì ẹni tó jẹ́ alákọ̀ọ́sàtà ni kọ́lá bí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà alábẹ́ níbi ọ̀rọ̀ yìí ànábì ni ó wà láàrin wọn bí yàrá tẹ̀lé ànábì ó wà láwọn tó bá wọn parí ẹ̀ tí wọ́n fẹ́ràn ànábì níbẹ̀ náà tó ní agbára kan so òkìlẹ̀ ẹ̀ wá ju ànábì lójú ipe à kí ni wàá gbélé kí ni wàá mú wá fún wa ní wàá nígbà tó gbọ́ tí wọ́n tún wá di pé wọ́n lè rí jáde àwọn ọkùnrin náà wọ́n lè rí jáde ó ní torí pé ànábì kan ò ní ẹnìkan ò ní múrù tó fẹ́ mú wá ìwà fáwọn ọjọ́ rẹ̀ ìlà òòlù àti wọn gbé wọn sọ̀rọ̀ àdẹ́kùnrin náà ní kan bẹ lára àwọn tó bá fi súnà ẹ̀tọ́ bá fẹ́ tẹ̀lé lára lẹ́nu sọ̀rọ̀ òun náà ó rí fìrìfìrì

kó wọn wà mẹ́gbà tí ọlọ́run bá lè jẹ́ alábàgbé àlẹ́bí sáà tó lọ́ba sáà lè máa jíṣẹ́ wọn torí nígbà yẹn ọlọ́run sì ní káàdì máa jíṣẹ́ ó kà ti di àlẹ́bí pẹ̀lú kíni pẹ̀lú ìfà nígbà náà ti di padà di òní jẹ́ lọ́wọ́ bá lè tọ́lá padà tó bá ní pé yá ayíyó ẹ̀ mo dẹ́kun sí i mo pe ìwọ tó ń pariwo pé ẹ̀dá tó bò bí òtútù mú mi kò sáyé òtútù o ìfẹ́ ti yá o kọ́ńtà àǹtẹ̀ dìde máa lọ kìlọ̀ fáwọn òun yẹn lànà bìtò wá wàlẹ́ òsèlá ló fi di pé ànábì tó láti ló fi di tó láti ká ànábì jáde tòwòtò wọn wọn sọ fún ànábì pé fún bàá gbèrè máa ṣẹlẹ̀ fáwọn èèyàn Ọlọ́run tó wọn sọ fún musu àti pé ànábì tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látara àwọn fámìlì rẹ wà á zèrè àṣírí ọ̀tà kẹlẹ̀ àkọ̀rọ̀ mi bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn fámìlì rẹ tó súnmọ́ mi ànábì rà kúrú kọlọ́kọ̀ kan òkú

tó bá dijọ́ bí láti kíámà ẹ̀ ní nǹkan kan tí mo lè fi wáyé lọ́rọ̀ ẹ fi oṣù tàtẹ́ ní ilé ẹnikẹ́ni ẹjọ́ tó bọ́ lọ́wọ́ àdìsẹ́ lọ́wọ́ kan so nígbà tí wọ́n gbọ́ ilé yìí eré àwọn kẹfìrí gbóná ṣé ní Muhammad ṣe wá sí ní tó bá wa tá à ń ṣe ní tó jẹ pé bàbá tó bí bàbá láàrin sáàjọ ṣe ní ó wá dé nìkan ká ṣe nínú ó ní ká pa ọgbẹ́ ẹ̀sìn wọ́n ti yára yìí ẹni tó kọ́kọ́ ya àgbákò ilé ìgbónú wa òun náà ní la? àná òun náà ló kọ́ náà òun náà ló ti máa wà lóun náà pé tábìlì àdìdáka yà wà wọn náà o tún ti pè lánàá ní pé àtẹ́yìn tó pè wá sí ilẹ̀ ní wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ilé dáàbì máa rò bá rí sọ̀kọ́ tán bí àwọn ọ̀dọ́ àwọn aráàlú yóò kún mi àwọn aráàlú ti kọ́kọ́ yarí yìí pé kò sì tó yọ ọ́ àwọn àti ṣe nà ọ́ ní ajá àlẹ́ àríhàtà ìdá àwọn wà ìdá ìnà àbára ṣe ìrònú ìjà yàá èèmà ó wá ní gbogbo olúwa tá a ti tà ń sìn gbogbo àwọn òòsàn kéré ọ̀rá àti nígbà tí ń bẹ nínú kàábà yìí àti gbogbo àwọn òòsàn kéréje kéréje àwọn pásánà òòsàn tó bá lùkúta ní ti gbé káàkiri ó wá ní ká pa ogun rẹ káwá mọ jọ́sìn mọ́ ọba àdìkẹ́ ọlá ẹ̀rọ kan tó ẹ̀nà àdá làṣẹ ìwọ́n ẹ̀jà à ìmọ̀lélẹ́ ilé ẹni wàhálà nínú àwọn nasara nìkú ó sì rí i pé tó ń kà nínú tíra ni pé ànábì kan bọ̀ sàtánà ti ti dé ó sì kéde ó sì jura rẹ̀ lẹ̀ ẹ rí pé nísìnyí òun ábùlànà kọ́bùlà ìlànà ìsìláàmù sáré fún àgbẹ̀sọ̀ wà lọ́sọ́lá tó àlọ́ọ̀dù ìsìláàmù síta káàkiri gbogbo yẹn gan òun fẹ́ẹ́ dìgbà ìsìláàmù jẹ ó sì gbọ́dọ̀ lórí lọ inú wọn náà ní ànàjáṣí wa ànàjáṣí mọ́tò ẹni tó jẹ́ ọba àlú habasha kàmù sí ethiopia lónìí ànàjáṣe ìlú christian lòun náà nígbà tí òun náà rí ìlú ẹ nígbà tó òun náà rí pé sáré tó báwà lọ́sọ́lá ń gbé lọ́wọ́ ó ṣe déédéé táwọn táwọn ti ni ń bẹnu síra wọn kí lóun náà rí òun náà gbà síra so eléyìí ń túmọ̀ pé ìsára sáré tó báwà lọ́sọ́lá ń gbé wa ẹ mẹ́sẹ̀jì sáré ti gbé wa mẹ́sẹ̀jì gbogbo àgbáyé yìí láti bàtà náà sọ̀lá wà lọ́sọ̀lá mi dìde kò gbọ́dọ̀ sẹ́kọ̀ ẹnìkan tí ó máa ṣe nǹkan ní ilẹ̀ Islam. làlẹ́ sọ̀lá wà lọ́sọ̀lá mi sára mi sọ pé àlẹ́ mi ní láyé ìgbà òbí ahadun yahudi yun àwọn nasọ̀rọ̀ àlẹ́ yìí àlẹ́ ní kò sí ẹnì kankan tí ó gbọ́ nípa ìlú àlẹ́ yìí ó jẹ́ yahudi ni ẹ̀ tó lóun kílẹ̀ mọ́ àlẹ́ yìí Musa àbújẹ́ nàṣọ́ra tó lóun kílẹ̀ mọ́ àlẹ́ yìí fún malawi yóò mi bí tí o wá ní gbẹ̀mí ànábì gbọ́ ilà kánà ní aláàbì náà yọ mọ̀tìyà àwọn aláàbì náà yọ mọ̀tìyà àwọn kan kan. ànábì ní àbíkẹ́ ni ó ti kíni àbí tó wà nínú àwọn tí ó wọ́n náà tó bá dé àlùkìyàmá. òní túmọ̀ pé nígbà tó lọ́wọ́ àlùkìyàmá ti jẹ́ àdéhùn sọ̀lá àlùkìyàmá ti ọlọ́wọ́ bá àlùkìyàmá ti kíni ọlọ́wọ́ bá àlùkìyàmá ti pa gbogbo ẹ̀ papọ̀ sínú kíni nínú Islam tó jẹ́ pé ẹnìkan kan ó gbọ́dọ̀ sí nǹkan míì má ó gbọ́dọ̀ sí nǹkan míì má lẹ́yìn ẹ̀sìn Islam lọ́la ọba àdéjọ́ láti sọ fún àdéjọ́ sallallahu alaihi wasallam nínú al-Qur'an inú suratu al-Imran ọlọ́wọ́ bá àdéjọ́ láti kul ya ahla al-kitab pé ìrẹ́ ànábì sọ pé ẹ̀yà al-kitab pè wọ́n àtàwọn Yahudi àtàwọn Nasara pè wọ́n sọ fún wọn pé ta'alaw ila kalimatin sawa'in baynana àmì ẹ̀sìn kàmí ẹ máa bọ̀ wá lórí gbólóhùn tó gbólóhùn kan bẹ́ẹ̀ pé bó ṣe yí lọ́dọ̀ wa nínú alukur'an kẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe nínú kíra nínú kíra ọ̀dọ̀ yìí àlà náà àbúdá ilà wá ṣé ká máa jọ́sìn fún nǹkan ní àfàlọ́ subhanahu wa ta'ala ọlọ́run kan ká máa jọ́sìn fún ń bẹ́ẹ̀ nu kíra bí náà bẹ́ẹ̀ ó ti wá di pẹ́ ń pe ńbẹ nu tíra yìí ni pé a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ pa nǹkan kan nípa ọmọ ọba àdìgbòlá wàlá yẹ sẹ́kì bàbá àdùnà bá àbọ̀n àbábà mi lórí la kọ́dà ńbẹ nu tíra yìí ni pé apá kan ò gbọ́dọ̀ mú apá kan ní olúwa káwọn kan wá sí kíni káwọn wá sí yẹn kan káwọn kan mú ara wọn sí káwọn kan máa jọ́sìn fún ara wọn ẹ̀yìn yàtọ̀ sọ́lọ́ ọba àdìgbòlá tó ṣe wọ́n bá takú sábà láwọn ní wá fọ̀kúrú ṣáàlú ní àná mùsùlùmí fi wọ́n jẹ́ ìlú yàrá wọn fọ̀kúrú ṣáàlú ìyá náà sọ fọ́nkú ẹ̀yẹ bá jẹ́ pé mùsùlùmí làwà ẹ̀yìn náà ti àbí ẹ̀yìn náà sáà lè jẹ́ ìlú wa pé àwọn tó ń pè ní mùsùlùmí lélẹ́yìn so eléyìí túmọ̀ pé látìgbà tí ìsìláàmù ti dé láwọn tó àlejò láti rí àná gbogbo ọ̀nà tó lè dọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá àríkẹ́ láti dúró tiẹ̀ ó ti gbogbo ọ̀nà àyàfi ojú ọ̀nà àtàlẹ́nìkan wà wàlẹ̀ ọ̀sán nìkan bí ẹ bá wà láyé lónìí kò lè gbọ́ ọ̀nà lẹ́yìn ìsá lọ́dọ̀ ọlọ́run ọ̀nà yóò ní kúrò bí ẹ bá wà láyé lónìí kò lè gbọ́ ọ̀dọ̀ ànábì Mùsá kó wá lówó gbà dé ọ̀dọ̀ ọlọ́run wà lẹ́sọ̀rá kọ́dà bóyá ní pé bá ànábì àlẹ́ mi bọ́mọ ìyá mi àlẹ́ mi mú sábà ń bẹ láyé lónìí máa wà sí àrùn ìlà sí láàyè kò sí kankan tí ó bá aláyé ju kó sì kíni lọ kó tẹ̀lé mi lọ bẹ́ẹ̀ ni bí àlẹ́ mi bá àlẹ́ ìsàlám tó náà bá padà wá nígbẹ̀yìn ayé ẹ̀ ń sàlẹ́ mi ìsà bá sọ̀kalẹ̀ àlẹ́ ìsàlám àlẹ́ mi ìsà àlẹ́ ìsàlám kí lóun náà máa fi ṣèdájọ́ ẹ̀ ṣẹ̀rí àtàlẹ́ mi wá ìlànà gbogbo àwọn ìta àtọ́jú wájú yìí nìyí lágbàtà àti sọ ó lè jẹ́ bí kíni ó lè jẹ́ bí mọ̀kọ́ndínà fún ayàtà tó sọ̀rọ̀ nípa rẹ̀ ìtìsíwájú ni ká fi mọ pé bóòlù nǹkan tẹ́ wọ̀ nítorí pé tá a bá kàn gbé láti inú ayà wọn kò ní yé wa pé kí ni ṣẹlẹ̀ bọ̀ wá àwọn àwọn Yahudi bóòlù wọn ti rí àwọn Nasara ilé

ولن tarda عنك اليهود ولا النصارى. an-nasara ọlọ́run dájú ọ̀rọ̀ yìí kọ́ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí wá ń bá gbogbo ẹni tó bá jẹ́ àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam pátápátá ọ̀rọ̀ yìí bá wà wípé jíjọ́ bí lálẹ́ kìyàmà ọlọ́run bá lékelá ní wà lánìí ẹ̀yìn tí lábá bá lọ́gbọ́n lánìí ẹ̀ láíláí nù ẹ má àǹtàlì yahudu wọ́n lẹ́nu sọ́ra ọlọ́wọ́ bá ti pẹ́lá ní àtàwọn yahudi àwọn tí wọ́n pèrè àwọn ọlọ́mọlẹ́yìn anabi musa ẹ́ wọ́n lẹ́nu sọ́ra àtàwọn tí wọ́n pèrè àwọn ní ọmọlẹ́yìn anabi isa alayhi salam ọlọ́wọ́ bá ti pẹ́lá ní wọn ò lè yọnu kiri anabi o láǹtàlùdọ́ àǹtàlì yahudu wọ́n lẹ́nu sọ́ra ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìn kò tí nǹkan kan tá a lè rí lọ́wọ́ látọ̀dọ̀ yahudi lónìí àbí tá a lè yàtọ̀ àwọn nàṣàrà tí ó máa jọ bí péyàn fẹ́ràn ẹni àbí tí ó máa jọ bí ìgbà tó péyàn fẹ́ fún ni táwa ní fọkànbalẹ̀ lórí ẹ̀ nítorí pọ́ba tó manú tó mòde ó ti dìklẹ́ fún wa pé eré ànábì o àwọn yahudi àwọn júù wọ́n lẹ́nu nàṣàrà àtàwọn nàṣàrà tí wọ́n padà ń pera wọn ní kírísítẹ́nì ọlọ́wọ́ bá àríkẹ́lá ni wò lè yọ́nu sí ọlọ́run bá àríkọ́lá ní nǹkan kan yọ kan tuntun náà ló lè mú ọyọ́nu sí yín hátà tẹ̀tẹ̀rì á mìlátà wọn àyàfi ìgbà tó bá ṣe gíní nígbà tẹ́ẹ̀bì àgbà tó bá tẹ̀lé ẹ̀sìn wọn nǹkan yọ kan tuntun náà wọ́n nínú àyà yìí wọ́n ní inú àwọn àyà táwọn àbọ̀ máa ń lò ní pé àlọ́kùnkùn mi làdún wà ìyá gbogbo tí bá ti ń jẹ́ kúfùrù yẹn yẹn ẹ̀sìn kan náà lòun náà ẹ̀sìn kankan náà ni wá mílà kan ní nàṣọ̀ríyà yahudiya wàtàníyà ẹ̀sìn bá wíṣìn àtàwọn tó ń tó ti fún kàmí gbogbo pápátá mílà tó ń wà àṣìjà ẹ̀sìn kan náà ni nítorí pé ọlọ́ọ̀bá ni jẹ́wọ́ sọ fún wa pé àtà á lè gbàgbà ọ̀rọ̀

Allah bá dékẹ́lá ní kúl iná húdà láàrí wúwà lòdà. Ìrà ni pé ọ̀nà máa sọ lọ́wọ́ bá dékẹ́lá wúwà lòdà. Yàní ẹ̀sìn Islam ìlànà tọ́lọ̀ bá dékẹ́lá fi hàn nábì sallallahu alaihi wasallam òun nìkan náà lójú ni Kana nípa kí ní ṣe ń gbọ́yé gan nípa ìsìláàmù àti àwọn ẹ̀sìn míì nítorí kó tẹ́lẹ̀ láàánú lónìí láwùjọ wa táwà ẹlòmí ò rí pé ìsìláàmù nìkan lójú ọ̀nà ẹlòmí ń pè ààrẹ mùsùlùmí ó sì gbàgbọ́ pé àtàwọn tí ń ṣe ìsìláàmù míì náà ẹ̀ ọlọ́run náà làwọn náà ń pè ẹ̀rẹ̀ lómi máa sọ pé ọlọ́run kan náà lájọ ń pè ọ̀nà táà kan ń gbà ọlọ́run kan náà jọ ń pè ẹ̀yìn tọ́lọ̀ bá sori fáwa á sọ pé alihamudulilayi bá ṣe dáadáa fún wa á ti fọlọ́ ọba àlekíọ́lá tọ́lọ̀ bá ṣe dáadáa fáwọn ẹlòmíì wọ́n máa sọ pé o ṣe o Jésù Jésù wọn ò fún a máa wá lọ́wọ́ á máa lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlekíọ́lá á máa sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́run á máa sáàdì ọlọ́wọ́ kó a kó a mọ̀ lọ́wọ́ ẹ lákòókò ní ọ̀nà tó wá jọra o ó túmọ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. fọ́nà àwọn ẹlòmíì yẹn wọlé bíi pé wọ́n máa sọ pé àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn Ọrụ ọ̀rọ̀ tó ní agbára ni nítorí pé tó dá wa kí ọlá wa

àti nàṣọ̀rọ̀níyà ni àti àwọn abọ́gibọ̀pẹ́ ni àtàwọn tí ń bọ̀ sá ni àtàwọn tí ń bọ̀ ọ̀sún ni àtàwọn tí ń bọ̀ Ṣàngó ọba àtàlà gbogbo eréṣiríṣi nǹkan táwọn yorùbá àmọ́ ti sọ pé àwọn fi ń segin ni àwọn fi ń jọ́sìn tó bá ti yàtọ̀ sí Islam ọlọ́wọ́ bá nìkẹ́lá ní fàlàyé yóò fi bá ìlànà ìlú ọlọ́wọ́ bá nìkẹ́lá ní láíláí ọlọ́wọ́ bá nìkẹ́lá ò ní gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn fọlọ́wọ́ bá nìkẹ́lá ò ní gbà lọ́wọ́ rẹ̀ kò tí ì sáwọn wọ́n wà fi àkírọ̀ bí mínà lè kọ́ ọ̀sìn ní ọlọ́wọ́ bá nìkẹ́lá tó bá tó bá ti jọ́ ògbé yóò wà nínú àwọn tó ti kíni nínú àwọn tó ṣòfò wọ́n pàdánù gbogbo sangba yìí dèrò gbogbo dáadáa tó máa ń ṣe láyé ẹlòmíì àgbọ́yé ìsìláàmù yé wípé àkọ́kọ́ ìdí ẹ̀ máa fi jẹ́ mùsùlùmí ìmánì ló gbọ́dọ̀ sáwájú kí ni wàá tẹ̀lé àdàmọ̀lù sọ̀rọ̀ ìṣẹ́ dáadáa wàá tẹ̀lé ìmánì ò bá sí dáadáa bá ń bẹ wọn kan yóò yí àwọn ẹlòmíì náà gan ẹlòmíì gan ti ń tẹ́ra ìlábà gan yóò mọ̀ lóhun ti wá àti báwọn yẹn kò yé òun náà ló máa tó fi jẹ́ pé ìdààmú dáadáa tí ẹni tí èsè mùsùlùmí ṣe ìdààmú wà bá nítorí pé kírísítẹ́nì ṣe dáadáa nítorí pé kírísítẹ́nì ṣe dáadáa àwọn ìfẹ́ náà rẹ̀ ta wà nígbà àmọ́ ní kírísítẹ́nì mi tó jẹ́ pé ẹ yóò mọ̀ fún àwọn mùsùlùmí lóúnjẹ yìí yóò gbé bá gíráì yóò tẹ́lẹ̀ aráìsì ni ó yá ẹ̀

tó bá ti sọ fún ọkọ̀ láti sọ́bà òní sí kò ní sí mílìkì náà rẹ̀ mọ́ kò ní sí ẹran léyà tó bá ti sọ ọdún mọ́ kò ní sí gbogbo àwọn kẹta nígbà wọn ẹ̀ ti ṣàánú wọn ẹ̀ ṣàánú ẹ̀ ti dáwà fún wọn ẹ̀ pè wọ́n sójú ọ̀nà ọlọ́ọ̀bà àlejòlá fi dáadáa tẹ̀ ń tè yí dáadáa ni àmọ́ kò ní admission sí institution kan ìwọ̀n á ní ti bá wọn ti assignment tó bá fún wọn assignment olóòkọ assignment tó bá fún wọn ní kíní olóòkọ wọn làwọn tẹ̀sí láwọn nìkan ó tún rí kọjú gbogbo wọn lọ ẹ dákun tí rìsọ́ọ̀tì bá jáde tí ó ní rìsọ́ọ̀tì ó lè ní ó ní màtí nàmbà ó wà registered ẹni kọ́kọ́ jẹ́ ẹ̀sà láti fún wọn náà tó lọ́kọ́ wà registered ní Islam tó ti wá wọlé Islam gbogbo dára sáńtì ó yẹ mọ̀ wá ṣe bí ní yóò máa wúlò fún wọn ẹ tó wá fún wọn ní ìwọ́dùn nùkan ìpè tó bá ti wá gba Islam gbogbo ìdí wọ́n ti ń ṣe lákọ̀ọ́dún ẹ̀ kò parẹ́ ọlọ́wọ́ tó wọn ṣe kí ni yóò bá wọn transfer rẹ̀ sínú fáìlì wọn eléyìí tó so ọlọ́wọ́ bá àlejòlá níta àti lọ pé ọlọ́wọ́ bá àlejòlá sọ fún anẹ́sọ̀lá tó sọ fún wa pé sọ fún wa pé ojú ọ̀nà ọ̀nà àmà òun náà lọ́nà o kò sọ́nà mí o kò sọ́nà ẹ̀bùrú o kò sì sábùjá lọ́rùn ọ̀pẹ sí gbogbo àwọn nǹkan ìlú yẹ ká máa ṣe kí ni ká máa gbìn sáwọn ọmọ lọ́kàn láti kékeré èyí ó fi ìsìláàmù ilẹ̀ fáwọn ọmọ èyí ó jẹ káwọn ọmọ ọmọ ìpè ìsìláàmù ìkẹlẹ̀ sí èyí ó jẹ káwọn ọmọ ọmọ ìpè tó bá ti yàtọ̀ sí ìsìláàmù pé ẹ̀sìn ni a ní fọkànbalẹ̀ nígbà táwọn ọmọ wa bá jáde ọmọ mi ń táwọn òbí rẹ̀ fi hàn òun náà ní pé kí ni bákan kan náà ní gbogbo ẹ̀ ń táwọn òbí rẹ̀ fi hàn nípa ìdí ń gbọ́yẹ̀ ẹ̀ má takò ẹ̀sìn kankan o ọlọ́run ló máa ẹni bí ń sìn tí ẹ bá ń sìn láàmù pé àkúmọdé díẹ̀ àkójá àrùn tó ajá àlùkè àmọ́ èèyàn gbọ́dọ̀ mọdé díẹ̀ ẹni tí ń sìn náà lórí ṣẹ́kù iyèméjì kò tẹ́tí inú àwọn ìdàwà kí lórí Islam òun náà ní kíni òun náà ní àjọ iyèméjì máa ń gbé ẹ̀jáde tó ní Islam ni nítorí pé tóun ti wọ̀ dọ̀ lójú nù wọ́n tó bá wọ́n wò pé àkúmọdé díẹ̀ tó tàwádìí jọ́ àdìjọ́ àdìjọ́ àdìjọ́ àdìjọ́ àdìjọ́ àdìjọ́

àmọ̀dájú tó jẹ́ pé iyèméjì ò tiẹ̀ níláyè ìjẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dípò pé wọnú ẹ̀ ó gbọ́dọ̀ wà nípa ìsìláàmù tí yẹn ń ṣe sọ̀rọ̀ ọba àti ìjọba sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ìmọ̀nà ìlànà ànábì sallallahu alaihi wasallam huwa al-huda òní àlọ́nà kápá ọmọ wa láti kékeré kápá wọn lẹ́sìn islam kọ́mọ tó mùsùlùmí làwọn àmì ọmọ mùsùlùmí lónìí tó bá dé ìdí tíṣà sani ìdìbò ní kí ẹ̀ ń torí pé mo máa láti kékeré náà ni òròjú náà yóò bẹ́ẹ̀ lómi débẹ̀ pé ẹ̀sìn yìí ẹ̀kú ní máa kírun oníkanṣe náà ni. tábà wá ti fún àwọn wa láti kékeré káàjọ ń kírun káà ń kọ́ wọn nírun káàdàbí ni wọ́n ti kọ́ ọmọdún méje àdúrà náà ti kíni àdúrà náà ti máa pa wọ́n láti ẹ̀rún tí wọ́n kọ́ ọmọdún mẹ́wàá tí wọ́n bẹ́ẹ̀ ti pé wọn fẹ́ máa ní bàdà ẹ̀sìn ẹ̀nà wọn káàdùn gbogbo àwọn ẹ̀sìn kọ́ wọn káà kọ́ wọn ní ìpìlẹ̀ tàwọn yìí láti kékeré àti kékeré ẹ̀ ti máa ń kọ́ ọmọ níta òní. àmọ́ kàyéfì ta lọ́dọ̀ àwọn àwọn míì láwùjọ wa lónìí wọ́n máa ń sako pé kí ẹ má kọ́ ọmọ níta òní láti kékeré. ẹnìkan sọ ọjọ́ kan ó ní ẹ̀fà ọmọ lẹ́yìn ẹjẹ kan dàgbà ẹjẹ kan dàgbà kan máa kan wọ institution kálẹ̀ ti láti túùsì fúnra wọn kó tó fẹ́ máa ṣàlàyé ilé wọn. wọ́n ah! bẹ̀rẹ̀ sí máa ń tẹ̀lé yìí ọgbọ́n mélòó ni Abdullahi ibn Abbas radiyallahu anhuma ẹ̀yìn tánàbí bí ń sọ fún pé inni u'allimuka kalimat ihfadillaha yahfadhik ọmọ nílò Abdullahi ọmọ kékeré alábìdí ń sọ bá sọ ìmọ̀ ìdáná mi kọ́ wa tàyídà àti àǹtà fọ̀tàlìlà tó bá fẹ́ béèrè nǹkan ọlọ́run ló bí tàyídà àti àǹtà fọ̀tàlìlà tó bá fẹ́ wà lọ́wọ́ wà lọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ bàrí kíọ́lá ká máa kọ́ ọmọ ní ilé ìlà ti kékeré. àlẹ́sọ̀ wá wà lọ́sọ́nà tó wá sọ fún pé lọ́lẹ̀ ìmà làwọn ìdámà àti ìṣù wà lẹ́jẹ̀ ní ẹ̀ ala ayẹ̀mfà òkà bìdẹ́yìn láwọn òkà ilẹ̀ pé tí gbogbo ayé bá kójọ ẹ̀ aljinnu wal ins wọ́n wá kójọ pé afẹ́ sábà ní kan pọ̀ lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak kò sábà ní kàtàkà lè ṣe fún ọ àyàfi tọ́lọ̀ ti tọ́kalẹ̀ fún ọ tọ́badé institution ẹ̀ tí a fẹ́ tíró àkídà ibà ń bẹ lọ́kàn rẹ̀ ẹ̀ ọkọ̀ obìnrin lẹ́sìn ọ̀gá ò ní àdúgbò wọn ṣe kí ni àdúgbò wọlé tó ọkọ̀ tó pàṣì tọ́lọ̀ bá nílò àkídà ọ̀rẹ́ kò ní sẹ́gbẹ́ tí mo bá lẹ́rù pé ṣé wàá ní ilé ìgbà yìí tí mo wá mọ lọ sí kí o dà àǹfààní tọ́lọ̀ bá ṣe fún mi nìkan òun náà ló ṣe bákan náà tó bá tó wá kóra wọn jọ àlá ayé ẹ̀dùnkú kàbí ṣe yìí wọn wá láwọn fẹ́ẹ́ fi nǹkan kan ní ọ́la ọlọ́run àlẹ́bí ní lábẹ́ ẹ̀dùnkú kàbí ṣe yìí yìí kọ́ńtà tọ́lọ̀ wúlẹ̀ wà lẹ́yìn kò sí nínú àkàtà lè kóbá ọ àti tọ́lọ̀ ọba àlekẹ́lá ti kíni ìtòkè kọ́lé ọ̀lẹ́yìn ó fi àti àkàlà ọ̀jọ́ kálámù tí wọ́n fi kọ́ wọ́n ti sí kálámù sókè ibi tí wọ́n kọ́ sí ibẹ̀ ó lágbára o ìgbàgbọ́ báyìí ní agbára kọ́dà yẹ́ ni tí àdánwò bá dé ìtẹ̀lẹ́ sí ni pé áà abákan ká lérí àwọn ni èmi ló ló gbà bẹ́ẹ̀ nínú ọkàn yẹn èèyàn lè fi ìdígbàgbọ́ àti pé ó gbà yìí pé má àtúnwọ́n bàdá lámúyẹ̀kùn lè kú yá kí tó bá gbà ọ́ kò lè kú wàmá àkọ́ àgá lábẹ́yẹ̀kùn mi ìlú ìbá ìjọ bá wá pọ̀ ọrù mà pé kèé tètè ẹ ni ó kù díẹ̀ kó bá mi mo yẹ ẹ́ kèé tètè ẹ tó bá tètè ẹ ni ò ní rí yẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí àkíńtà nípa ìpìlẹ̀ ni tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ànábì ti ń fáwọn kéékèèké ó tó rò àti kékeré tí làákà ìwọ̀n fresh tí nǹkan kan ò sí ìgbà olóòtú yẹ ká ṣe kí ni ká gbin àwọn nǹkan yẹn kí ló àwọn bá wá jáde sí àwùjọ wọn máa yàtọ̀ gbogbo àwùjọ tán bá dé gbogbo ibi tí wọ́n bá lọ ọkàn wọ́n balẹ̀ pé ah kò ní ti yọnu wọ́n yà tó máa lọ fi àwọn èèyàn mọ̀dá ni wọ́n ò ní lọ gba wọ́n sọ wọ́n àwọn ọmọ tá a bá filẹ̀ pé kóyọ pé society ni ó kọ ọmọ náà ní ti ọmọ àkídà rẹ̀ bí fíìmù ni àkídà fíìmù ìbéèrè ìbéèrè ìbẹ̀ náà lọ́wọ́ méjì mà pé wọ́n máa ń téèyàn èèyàn nìkan lè máa ń téèyàn ìbéèrè rẹ̀ méjì mà pé àbáyà ìyá tó bí ni ó yẹ kó náà ní bẹ́ńkì sòrò yàn wọ́n ti máa ń ti àwọn fíìmù yẹn fún yàn wọ́n ti máa fi balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ ó fi ba àkídà jẹ́ ẹlòmíì ti kọ́ nǹkan ẹ̀ níbi jíìmù tó yẹ pé tí nǹkan kan bá tẹ̀lé láì ó ti máa jẹ́ àpláì níbo ló sì ti rí ibi tí wọ́n ní. mùsùlùmí gbọ́dọ̀ kọ́ ọmọ rẹ̀ wípé iná húdà wà yìí ó wà lóyà pé ìmọ̀nà tọ́lọ́wọ́ bá àlejò ọlá tó fi ránṣẹ́ sallallahu alaihi wasallam òun náà ni kíni òun náà ni ojú ọ̀nà ọlọ́wọ́ bá àlejò

ẹwà lọ wọlé ìdíkì náà láàfin kí lọ́bá àtà jẹ́ mùsùlùmí pé ẹjá dúró lórí ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ẹ má jà sọ ẹ̀sìn wá di yẹ́lẹ̀yẹ́lẹ́ ẹgbẹ́ lè jíra àárọ̀ níjìlá ẹ̀kọ́ dípẹ́ kó oníjìlá ẹ̀kọ́ dípẹ́ ìlú ní ó gbé jáde ìpínlẹ̀ oníjìlá yóò máa lùlù ní ẹlòmí lè lágogo ní ẹlòmí lè ní ọwọ́ máa wọ̀ ní wọ̀ bàtà ẹlòmí lè ní asọ̀kan ọwọ́ ìtọ́nà àwọn arìnrìnkìtà ìgbà tó gba islam ẹ̀ ń wá ń tó àṣírí ń tó àṣírí ó ní kún náà ìlànà àgbàdàn ṣe àrí jàǹdáhùn ìrìnàjì ó ní bàbá rí wà níbi ẹ̀sìn wa táà ń tẹ̀rù níbi ẹ̀sìn táà ń tẹ̀rù ìlànà àgbàdàn ṣe àrí tábà ti gbé níkà àfẹ́ ìṣèwà pé nǹkan yìí dáa jàǹdáhùn ìrìnàjì á ti fi kún ẹ̀sìn wa báwọn ti ń tẹ̀rù wọ́n bá ti gbé so àwọn mùsùlùmí gbọ́dọ̀ wá sọ́ra ká mọ̀jẹ̀ tiwa lóòdì bẹ́ẹ̀ ìdí tí ń jíjẹ́ ẹ̀rọ nísìnyí ìtìkánù lásán ìtìkánù alákìlì kí n gbọ́dọ̀ bí aká ìlú òfin kan ìdá lára ìrí ẹ̀rí kan ó wá kọ̀ọ̀kan ẹ̀ ó lọ pọ̀lọpọ̀ mùsùlùmí lò lónìí àbàlátù sunday sunday ìtìkánù àkìlì àbàlátù sunday sunday tẹ bá bèèrè lọ́wọ́ gbogbo náà ti rẹ́ yẹ ẹ̀ẹ́dẹ́rì kan láàmì Eh, ànábì ò kọ́ àwọn obìnrin jọ àdúgbò kọ́ àwọn kájọ fún ọmọ àgbàdo láti fún ọsán lẹ́sàn lè rí àbíjọ kan bí àìjọ yìí òjò láwọn sọ̀rọ̀ láti fáwọn èèyàn ní ẹ lọ bẹ́ẹ̀ pé bọ́dá ti rí wọ́n ní torí pé kí ni torí pé àwọn ọmọ àwọn wọ́n tẹ̀lé kí ni àwọn àwọn bá wọn kíṣẹ́nì lọ́jọ́ sándé kán bá wọn ti kí ni kán bá bá wọn lọ àwọn náà wá dá nǹkan kalẹ̀ lẹ́yìn tó kàn lẹ́yìn tó kàn ti ọmọ rẹ jiná láti ilé mójútó ọmọ rẹ ẹ wá wọ onídìí wọ́n wá mú yóò nídìí ọwọ́ àtọ́jẹ́ bì ọjọ́ tọ́lọ̀ wájú èyí pé ọjọ́ tó lóore jù nínú àwọn ọjọ́ ni yóò mú ìjùmọ̀ á tó lọ́wọ́ bá àlejò ọlọ́mọ ọmọ tí òfin wọn ti kò ń gẹ̀ rẹ̀ táwọn kan fi mú sátidé táwọn kan mú sándé àtúnwá lọlé ẹni wá lọlé mú sándé kan lọ àfijímalẹ̀ obìnrin tí ò ní lọ jímà ẹ́ jímà ò sọ̀rọ̀ àyàfó obìnrin nínú Islam kọ́mì ló lọlé kí jàmbá ni wọ́n dá sí kò sọ̀rọ̀ àyàfó obìnrin àmọ́ tó bá lọlé kí méjèèjì dáa ń sọ yìí irú obìnrin ni wọ́n wà kó jáde wọ́n kó jáde látàlátù sunday sunday ò ní túnlé abẹ́ ọkùnrin náà ní ó ti jáde abẹ́ ọkọ̀ ọ̀kan ní ó ti jáde irú eléyìnwé sọ́kọ́ dayúùsù ni rí mú dáadáa ọkùnrin ti wá ọkùnrin tẹ́ bá rí mọ́ báwọn because òun gẹ́rẹ̀ tí wọ́n náà sáàjì pé àmúmọ̀ ah, pápá yìí tún ẹjẹ́ ní yóò tún wá bèbí lọ àwọn tí ó mọ̀ fún àwọn tí ó mọ̀ sí jẹ nítorí pé obìnrin ẹ̀ẹ́n ọkàn wọn fi yẹ púpọ̀ obìnrin àwọn eríṣiríṣi tí ò sọ lóbìnrin máa wá káàkiri ẹ̀yìn òun ti fẹ́ sẹ́gbẹ́ ọmọ ìta àwọn náà ó ti mọ̀ bí ṣe gíní ìdí o mọ̀ bí sàwọn látàrá túnú pé àgbéga lónìí àdó àgbéga la fẹ́ ṣe wọ́n máa jáde wọ́n máa rọ wá wọ́n tún yàwó tún ní àwọn máa ta omi fún wa àwọn tún àdó àtó mi wọ́n tún yàwó tún mú òkúta wọ́n tún mú òkúta sínú omi àwọn kan tún yá wọ́n tún lẹ́lẹ́ ìjà làwọn ẹ̀ wọ́n tún máa ṣe gíní wọ́n tún máa mẹ́ja ẹwà rí tójò bá rọ̀ ńgbà míì wọ́n ti jáde lójò tẹ́bá pàdé obìnrin bí tẹ́bá pàdé ìyá gbà àmì yóò ti tẹ́ tẹ́bá wá sọ fún wọn tẹ́bá wá sí wà sí fún wọn àgbà tiẹ̀ lọ́wọ́ kú olóhùn ojú wọn láàtàn lọ yóò tún wá máa rí ní ìrí pé ọ̀kan ọlọ́run ní ní ń ṣe tọlọ́run so ní nǹkan tí èsì tọlọ́run bá lè jọ lá owó àwọn nǹkan wọ̀nyí ní tẹ́ bá tẹ̀sí ẹ̀ lọ ẹ̀ rí pé ẹ̀ tẹ̀sí ẹ̀ lọ síbi kíni ibi ẹ̀sìn àwọn Yẹhudi àwọn Nasara náà ni ohun tí wọ́n ti kò sí ìlú nù Islam àìbí ìlú sí náà nínú Islam káwá là ń fi ìlú sàdíkìrì àbí káwá sọ pé ìlú sí ìlú yìí gan àdíkìrì náà ní wí ẹ ìlú tá à ń wúlú yìí náà òun náà ń pè ọlọ́run ní wọn àmọ́ ìlú wọn àmọ́ ní ìlú sọ pé àlà yá mọ̀tánà dí àlà wọn làwọn lùlù wọn làwọn ti sí lọ́n kò sí ìwé ìlú sí náà mú Islam ebo ti àwọn òun ní lùlù àwọn òní wọ́n ń jó ẹnìkan tó fún ìjọ kan ó lòun lọ àgbàlátù kálẹ́kò láti Ìlọrin ẹni yẹn gbé ó wá lọ Èkó ẹni tó jẹ́ ìyá ọkọ rẹ̀ àwọn ìyá Èkó ni ó wá ní ó tẹ̀lé àwọn àgbàlátù ni ó àgbàlátù àwọn èèyàn àgbàlátù kan tẹ́lẹ̀ owó lọ àbá lọ àgbàlátù alẹ́ lóru onígbà tó yá onígbà tí àwọn bẹ̀rẹ̀ náfílà wọ́n gbọ́ òun ẹ̀sẹ̀ ti káwọn lọ rùkú báyìí dé ìlẹ́sìn ah! ní báyìí ní pé ìjó ni ọmọ àwọn amójó wọ́n ni àwọn amójó wà ó pé èrò tí lérè lérí ìrún àwọn amójó ah! ìbẹ̀ náà ìjẹ́ ìlú òkèrè inú tí ẹ dákun ẹ̀sìn táàtì kí ni táàmì ó kò ṣó ibi ìrún kápa lọ́lọ́pọ́lọ́ gbogbo àwọn ìtọ́bà wọn ní tẹ́ bá wò pátápátá kò fi bìkan kan tán Islam látara kíni látara wọn lọ mú bò mí ni. ọlọ́run bá tó bá nínú àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run bá lẹ́yìn já

kò sí ẹni kankan kò sí ìrànlọ́wọ́ tó yọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkíọ́lá kò sí sẹ́ni kankan tó lè ràn ọ́ lọ́wọ́ níbi kíni kó níbi ìyọ́ ọlọ́wọ́ bá àríkíọ́lá bí ti tẹ̀lé fẹ̀ẹ́nú ẹ̀ tó wá pàtàkì ní sallallahu alaihi mú wá sí ó túnmọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti yọ́ra rẹ̀ kó níbi kíni níbi àánú ọlọ́run ó ti rẹ̀ wọ́n ní Ibn Jarir at-Tabari rahimahullah wọ́n ní àfáwà Ibn Jarir imam al-mufassirin wọ́n ní wọ́n sọ nínú tafsir wáyà yìí wọ́n ní tọ́lọ̀ ọba àlejò láǹsọ ni pé walaysat al-yahudu ya Muhammad ilẹ̀ Muhammad àwọn yahudu tó rí wọn wala nasara iradiyatin am àwọn méjèèjì ò lè sí ànábì o gbogbo ọ̀nà kò sọ́nà tó lè gbà wọn ò lè sí ànábì sallallahu alaihi wasallam abadan láíláí látara bẹ́ẹ̀ fàdá tọ́lábà máa yóò dé ìhìn ìrà nẹ́bí gbogbo máa ń dàmú ààrẹ pé òun wá kí ni ó yọ wọn nú káàkiri tí àti ìlànà tí wọ́n fi yọ náà má dàmú ara rẹ̀ wọ́n ìwà àfikù hún má dàmú ààrẹ kó máa wá ìtó fìdí ni tẹ́ fi jọ gbọ́ra iye ẹ̀ lè gbọ́ra iye ẹ̀ lè fi dédé wà á kàbí aláàtọ́lá bèrè tọ̀lá ọlọ́run tó bá dábì pé dájú kọ ìyọnu ọlọ́run ni ó wá máa wá ìyọ́nú Allah subhanahu wa ta'ala fi du'a'ihim máa wá ìlú ọlọ́run pẹ̀lú kó máa pè wọ́n wọ́n máa sàlàyé máa pè wọ́n máa pè wọ́n sí ojú ọ̀nà Islam fi du'a'ihim ila ma ba'athaka Allahu bihi min al-haqq máa pè wọ́n lọ síbi òdodo ìtọ́lọ̀ ọba àríkẹ́ láti kíni ìtọ́lọ̀ ọba àríkẹ́ láti rán rẹ̀ ànábì sallallahu alaihi wasallam afáwà ibùn jẹ̀rí ni wọ́n tún sọ síwájú wọ́n ní fi tahdid tahdid a rí pé ìdẹ́rùbà àyà tó ní agbára tí wọ́n tọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdéjọ́lá wàwà ìyí àtàdémùyà ọlọ́ọ̀bà àdéjọ́lá ti bí ni ó ṣe nínú àyà yìí lè ó mà sí fi ti bá rí tọ́rọ ìkìlẹ̀ ìhòòdì wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀bà àdéjọ́lá pàdémùyà fún ẹni tó bá ṣe kíni ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà àwọn yahudi àbí ojú ọ̀nà àwọn nasara nínú àwọn àlùmọ̀ ànẹ́bì báyìí máa nínú alukur'an wa sunna lẹ́yìn tí wọ́n ti mà láti alukur'an àti láti inú sunna ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ wá rí àwọn Yahudi àti àwọn Nasara ẹ̀ tó sáà nígbà tó bẹ̀rẹ̀ àwọn Yahudi àti àwọn Nasara táwa sọ yìí ipe lórí ẹ̀sìn wọn ò sí lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá báwo wá ni àjọṣepọ̀ wa pẹ̀lú wa gbogbo ẹ̀ náà ní Islam sàlàyé fún wa irú kí ló lè kọ́ wá pọ̀ pẹ̀lú àwọn Yahudi àti àwọn Nasara ìdó ti clear nínú àyà yìí òun náà ni pé gbogbo tí bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn kò gbọdọ̀ pàápọ̀ ẹ̀ka ti gbọ́yé pẹ̀lú ayà wọ̀lá yìí ni sàdáàdá àwọ àwọn bàdà lẹ́bi já agamilẹ̀ ẹ̀sìn pé gbogbo tí bá ti ní ṣe pẹ̀lú pé ẹ̀sìn ní nǹkan yìí tí wọ́n bá ti pè lẹ́sìn kò gbọdọ̀ pàápọ̀ pẹ̀lú wọn. inú eléyìí òun náà ni pé wọ́n sọ ọdún kí ló kọ́ pẹ̀lú ọdún àwọn kí ló kọ́ pẹ̀lú Christmas wọ mùsùlùmí kí ló kàn ọ́ pẹ̀lú Easter ìwọ mùsùlùmí kí ló kàn ọ́ pẹ̀lú new year ìwọ tó pẹ̀lú ẹlọ́mọ mùsùlùmí àbí tó bá fẹ́ sàlàyé fún wa tó ṣe ìsàrẹ̀ ìsìn wọn ni wọ́n pè lókù nítorí ẹ máa lo gbólóhùn kì í sàrẹ̀ ìsìn wọn ni wọ́n pè òun náà ni pé nígbà tá a bá tún ṣe ìwádìí ìjìnlẹ̀ gangan dáadáa ẹ̀ á tún padà mọ òdodo pé gbogbo àwọn nǹkan gan kò tún sí mẹ́ẹ̀kì wọ́n pìlẹ̀ gan Christmas ni New Year ni wọ́n bẹ̀ẹ̀ kò sí mẹ́ẹ̀kì wọn

ìgbé kájọ mọ́ kágbọ́ra wáyé kápapọ̀ kájọ tètè kájọ tètè wa náà tí ó wájọ tètè ní kákọ̀ ọ̀pọ̀ tí ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ilẹ̀ ànábì sọ pé qul ya ayyuhal kafirun ilẹ̀ ànábì sọ àwọn kẹfẹ́ nípé lá àbúrò màtà àbúrò ìdẹ́ ń sìn ẹ́n èmi ò ní jọ́ sìn fún o wàlá antum àbìdó nà máa àbù tó pé ọba tẹ́mi sìn náà ilé òtẹ́ kíni òun náà kọ́lẹ̀ yìí náà sìn kí ra àwọn apárí sí lakum dinukum waliya din inú ayà yìí bákan náà ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ pé lakum àdìyá nìkan ọlọ́ọ̀bà àti ìjọba lákùn dìínù fún gbogbo ẹ̀sìn yín ojú kan náà ni ẹ máa bú ẹ máa ṣe é wàlẹ́ yẹ dín ẹ̀sìn tèmi ẹ̀ òun náà ẹ̀sìn tèmi tí mo la fẹ́lẹ́ tí mo lọ́wọ́ mùsùlùmí fẹ́lẹ́ ní so ọdún ara ẹ̀sìn ló wà àwọn náà sì lọ́dún tiwa tá à ń ṣe kíni tá so ọdún tiwa òun náà ní ká mójútó tá máa ń sọdún ẹ̀ kò sí nǹkan tó kàn kọ́lọ̀kù ní tó kọ́ pẹ̀lú pé ó tún wá pààrọ̀ ó tún wá gbá ó pààrọ̀ àpọ̀ kan àbí wọn ló tún wá ṣe ṣe sí kan pé tọ̀ nígbà táwọn náà wá ṣe ẹ̀dá wa náà dáná ká tún rárá o mọ̀ ṣègbè sí ayé rẹ̀ bó ti ń lọ náà ní kótó ìkọ́jọ òde ẹ wá rí ní tó bá wá ní ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lásán ní tó bá wá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ayé ní tó ní ṣe pẹ̀lú ayé ọlọ́run ọba àdékẹ́ọlá nítorí pé láyé tá a wà ń bẹ̀ yìí ilé ayé tá a wà ń bẹ̀ yìí ọlọ́run bá àdéjọ lóò ṣe demarcation ṣe ibi tí ó máa jẹ́ àyè àwọn mùsùlùmí nì ibi tí ó máa jẹ́ àyè àwọn kìrìsìtẹ́nì àbáwọn tí ì ṣe mùsùlùmí ọlọ́run bá àdéjọ láda ogun apapọ̀ mára wa ni àjọwọ̀ náà ara wa ni ẹ lọ́rọ̀ tó sọ́kọ̀ wọ̀mí nkùn káàbì wọn wọ̀mí nkùn wọ̀ mí láti máa jọ gbénu inú ẹbí kan àrí kébèrè àrí mùsùlùmí inú ìlú kan àrí kébèrè àrí mùsùlùmí àjọ àjọmọ̀ rìn lórí ojú ọ̀nà kankan náà àjọ wọ mọ́tò gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sọ́nà àbí tá a fẹ́ gbé ibà yóò máa pawápọ̀ nù ọlọ́run bá àdìjọ́lá kò sì sẹ́nira fún wa ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa pé gbogbo tí máa ń jẹ́ láyé ó lè pọ̀ ní wa ní wọ́n lè ní bùkátà ipé báyá ebi ń pa alápèjú oníṣì oúnjẹjẹ ẹ kó ní ìrànlọ́wọ́ mùsùlùmí gan fún rẹ̀ òun náà lè dégínní òun náà lè ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ ní ti mùsùlùmí tí ìrànlọ́wọ́ wọn bá ti ní dégínní tí ò bá ti ní yẹpẹrẹ ìpín rẹ̀ ọwọ́ àmì bọ̀ dákun mo ní bùkátà ni wọn ni à ń sọ fún iná àníkẹ́ wá tẹ́ wá gbá kí ní sílé ayé yín ẹ́ yìí ò anabi sallallahu alaihi wasallam nígbà tí anabi bẹ láyé anabi gba nǹkan àwìn lọ́dọ̀ yẹ̀wúdì ayé ti sọ̀kalẹ̀ nígbà anabi gba nǹkan àwìn lọ́dọ̀ yẹ̀wúdì kọ́ra ń bẹ náà kọ́lẹ̀ pé bí wà anabi sallallahu alaihi wasallam atọ́fún anabi ń bẹ lọ́wọ́ yẹ̀wúdì tí anabi fi gbó fún ìta anabi rà pé a ah, ti bá ti sanwó níwà ti kìnnì níwà gbà tí ń túmọ̀ ìpé kí tí ń túmọ̀ pé ẹ̀ tí abájọ wà láwùjọ àjọṣepọ̀ ayé máa pààyàn kọ̀ kọ́dà tá a bá jọ jẹ́ alábàágbé ara wa tá a jọ jẹ́ níbọ̀ ibi láti mọ ìwà ìsìláàmù a gbọ́dọ̀ fara ní nítorí àjọjẹ́ níbọ̀ kọ́dà bí wọn bá fara ní ẹni tó bá jẹ́ kíni tó jẹ́ níbọ̀ rẹ̀ ẹ́ tí èsè mùsùlùmí kèfèrí ọlọ́run ẹ̀sìn ọlọ́run ni wọ́n bá wọn ṣe kíni lórí wọ́n bá wọn ṣe tó bá fara ní látara pé à èkú ṣe mùsùlùmí ń kó ní abá ọlọ́run bá rí gẹ́lóbì àjẹyẹ̀wò ọlọ́run bá rí gẹ́lóbì ẹ̀kọ́ bá èyí tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ayé yìí ọlọ́run ọba àríkẹ́ olóòwò kíni ọlọ́run ọba àríkẹ́ olóòwò ní ká jọ ní pẹ̀lú wọn àláwà bẹ́ẹ̀ ọlọ́run ọba àríkẹ́ ọlọ́pàá láti nínú àwọn àjọṣepọ̀ tí máa wà láàrin yẹ̀wúdí àbí àwọn alùpùpù àti mùsùlùmí òun náà ni pé àríkẹ́ ọlọ́run ọba àríkẹ́ ọláyọ̀ ọmọ obìnrin wọn mùsùlùmí lè ṣe kíni ó ọmọ obìnrin alul kitab àmọ́ ọkùnrin tí wọ́n gbọ́dọ̀ gẹ́gẹ́rẹ́ kò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin mùsùlùmí nítorí pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́run ní ṣe gíní kò ní fi mùsùlùmí sí abẹ́ gíní sí abẹ́ kèbèrí tí ọkùnrin mùsùlùmí bá fẹ́ obìnrin kèbèrí abẹ́ rẹ̀ yóò wà òun náà ló ti máa ṣe òun náà ló máa pàtẹ́lẹ̀ lórí àwọn bá

tòtí bá ti lọ jẹ́rù ìsìláàmù báhùn ẹ́ ó túnmọ̀ pé kíni ó mọ̀ pé òun ṣe òun yìí o nítorí pé bóòdì lájú ẹ̀lẹ̀ náà ni yóò fi kó ọmọ ogun ọmọ tó bá bí fún ọ tí yóò fi ṣe kíni yóò nà sọ́ra àwọn yóò kó ọ lọ sí kíni yóò kó ọ lọ síbi tiẹ̀ kíni wàá jẹ́ wúlò fún ọ nígbà tí wọ́n bá ti láyé má nígbà tí wọ́n bá kó ọmọ rẹ lọ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn ti kọ́ ọmọ lọ lónìí wọ́n gan fún àyẹ̀tì ìsìláàmù rẹ̀ mí ẹ̀ tó yẹ pé gbà tó bá rántí lòun kírun gbà tó bá ráyè wọ́n lọ wá nígbà náà ẹ̀ wọ́n tó ti ní ẹ̀rí fẹ́ kíní irú rẹ̀ náà ló wá ti kíní ló wá ti dìbò olùkọ́ báwọn kíní padà kányìn wọn nígbà tí wọ́n bá jáde láyé tán ọlọ́run máa ń sàdánwò ẹ̀ ọkọ̀ àwọn ọkùnrin náà kọ́kọ́ jáde láyé mọ́sálásí tó kọ́ òun sínú ilé òun yóò kọ́kọ́ káńsù mọ́sálásí mi náà tẹ̀ gbọ́dọ̀ wá sínú yàrá yìí má yóò máa kọ́ àwọn tiẹ̀ wá òwúrọ̀ àwọn kan máa wà ewu tó ni àmọ́ tí o bá sí irú ewu báwọn wáyé pé mùsùlùmí tó bá dúró déédéé ó lè fẹ́ so látara eléyìí náà yóò ṣe kíni ó lè ṣe sábàbí tí ó fi ṣe kíni tí ó fi gba ìsìláàmù so àwọn àjọṣepọ̀ tó bá ní ṣe pẹ̀lú àwọn nǹkan ayé báwọn ọlọ́run bá lè jọlá dígí ni ọlọ́run bá lè jọlá gbà wá láyé rẹ̀ ibi ká jẹun ní ìkọ́ pẹ̀lú wọn àmọ́ èyí tó bá ti jẹ́ tẹ̀sìn ní ọlọ́run bá lè jọ ọlọ́run fi báyàn ṣeré èyí tó bá ti jẹ́ pé bó láti sin lọ́run àbí tó jẹ́ pé ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa àbí tó jẹ́ pé ara àwọn nǹkan ẹ̀sìn wa ọlọ́run bá lè jọ ọlọ́run ní ká anábìyàn ọlọ́ọ̀bá àdékọ́lá ní èmi ní ẹni tí fi ń rọrọ̀ jù nínú àwọn kíni nínú àwọn olùbákẹ́gbẹ́ anábì ní ẹni tó bá ṣiṣẹ́ kan aṣọ kàfí ìmá ìgbà ìlú ó wá ṣiṣẹ́ kan ó wá pa ìmí àtẹlù ní ìpapọ̀ anábì ní ọlọ́ọ̀bá àdékọ́lá ní tààràtùhún ní àtòhun tó kama wá sí àmúlù mọ́là ń bẹ̀ tí yóò bá jẹ́ mùsùlùmí yóò jẹ́ mùsùlùmí wa man sha'a falyu'min wa man sha'a falyakfur tó wá bẹ jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ ọba àlejò lásán fún abẹ́ òdòkúlù omi sílùmí káàbà ẹwọ̀nú ìsìláàmù tàbá ti sani wà láti tẹ́lẹ̀ owó kòtò wá ti ṣe ìtọ́ ẹ mọ́ tẹ̀lé ìgbésẹ̀ ìlànà èṣù ìlànà tẹ́sẹ̀ bá ń gbẹ́sẹ̀ mọ́ gbẹ́sẹ̀ lébi ẹsẹ̀ rẹ̀ so mùsùlùmí gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ mọ táwa sí ni tó pẹ́ táwa sí láyé náà nù ọlọ́run bá àdékẹ́lá ẹ̀ oníwà máa kọ́lọ́ tòun jíjìnà wàjú ìsá ìlà ìyà àbúrò ọlọ́run bá àdékẹ́lá ni òun dá àwọn àlùjànnú àtàwọn èèyàn torí nǹkan kan àbí torí pé wọ́n jẹ́ òkú ọlọ́run bá àdékẹ́lá so ẹ̀sìn láwa sí láyé so ẹ̀sìn yẹn wá yẹ ká bójútó kò yẹ ká compromise pẹ̀lú nǹkan kan tí ó ti kíni tí ó ba ẹ̀sìn wa jẹ́ so nítorí àwọn ìbéèrè tí ó bá wà àti pé ìṣúná náà so àgbàtà àlìsọ àbẹ̀lọ́ ọba àdìkọ́lá tí wọ́n tà ní kó wúlò fẹ́ni tó sọ ó ní kó wúlò fún àwa náà ti àgbọ̀ àbẹ̀lọ́ ọba àdìkọ́lá ó má wọlé ní ìgbàlejò fún wa wọ́n di ìjọ ìjọ kìyàmù náà wọlé ìgbàlejò والقادم عليه صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم. الحمد لله جزاكم الله خيرا. ìyẹn ní ọkọ tó lè lè ọkọ ìlọ́dọ̀ ọlọ́run ọ̀sán náà lọ́wọ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìwà ìfún ẹni tí ó bá fi ọkàn bóyá tó kàn tó tó ara lápẹ́tẹ̀lẹ̀ ìdíbò ilẹ̀ rẹ̀ ní tẹ̀lé gbọ́ bá wọn lọ tí tẹ̀lé wọn wọn bá wọn lọ àwọn bàá náà bá wọn lọ wà lẹ̀ ọ̀gbá yóò fi pé bá wa fún òtítọ́ wọ́n ti láti tẹ̀lẹ̀ nítorí pé bàbá máa àwọn ìyàwó ẹni tí èrò pé àwọn ìyàwó yìí kò jẹ́ tó tẹ̀lé bàbá wọn rárá ẹni tí èrò pé àwọn ìyàwó tó mọ́tẹ́ ilé ìpọ̀mọ́nà ọ̀rọ̀ ìpìlẹ̀ tó gbọ́ ẹ̀nàkàlà yìí wọn tó dára ló bíi pé àwọn àǹfààní ká jẹ́ ibi ẹgbẹ́ tó ń pé àti nke si àbá gbọ́nì ìjẹ́ sì kílẹ̀ dáadáa tẹ́lẹ̀ ó sì kílẹ̀ ìyàwó àláwùjọ tẹ́lí gbígbọ́ yìí àti mọ́tò ká fún ẹni bá ń sọ akú fún mi ọ̀rọ̀ ọmọ ní ìyẹn tẹ́lẹ̀ wájú tó bá jọ wájú tó bá rí ọbẹ̀ wá pé ó ọlọ́run bá kó lu ẹ̀mí wọn sí dáadáa ọlọ́run bá kó bá àwọn afáwà lẹ́sùn ọlọ́run bá kó bá aṣọ wọn lẹ́sùn àwọn òyìn ẹ̀sùn dàbí ẹ̀sùn tó ti káyọ̀ ìgbà ọ̀gbọ̀n ọ̀yọ̀ wọ́n ti di láti ọ̀dọ̀ wọn náà pa ọ̀gbọ̀n ìkọ́dà fún ìjọ wọn bá wọn pẹ̀lú epo wọ́n ti sọ aláwọ̀ àǹfààní àwọn àǹfààní láti ìdíjà àǹfààní tó kọ̀ wọ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ àwọn àǹfààní bẹ́ẹ̀ láàmì tó wẹ́ ìlú gbadá òye tuntun ẹ̀tọ́ tó ti kéwù náà ní tó ń lọ́lá ẹni yóò fi kùnà ẹ́ àmà àgbẹ̀rẹ̀ náà tẹnu wọ̀ yìí ibi tó kúrò ní kì í sọ́nà kọ́ra àkọ́rẹ́ mi wàhálà láì wọ́n tó wà wọ́n yìí. lórí èyí tó tú ọjọ́ kó yé wa wípé ẹ àwọn nàkọ́rọ̀ ẹ̀ àti àwọn àmọ̀ náà pé ẹ̀ ọlọ́mọba àwọn náà tẹ̀lé àjẹ dáadáa àwọn náà ń ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe òun kò ní kò ní òun àti káàdì máa ń jẹ́ tí ó lẹ́sí àmọ́ ń kọ́ ìlú yóò kù jù lọ ọ̀rọ̀ wọn sọ ah, ọ̀rẹ́ ẹ̀sìn ọ̀tọ̀ nítorí ẹ̀dùn yóò ní àkùnrin ní àkúrò januwa à ń pè é lórí wọn januwa à ń sọ ọ̀rẹ́ ẹ̀sìn ọ̀tọ̀ tó bá ti pọ̀ rẹ̀ jùlá yìí ìyàgbọ̀dọ̀ ṣe àgbọ̀dọ̀ máa da lùtọ̀ máa dáfà dáfà mùsùlùmí àgbọ̀dọ̀ yẹjú ìsìlámù àgbọ̀dọ̀ yẹjú dáhùn ọlọ́run ẹgbẹ́ ká lọ wádìí ìmọ̀ ẹ̀rìn ìmọ̀ náà wọ́n fi ń ta bùrán àwọn mẹ́jọ ń ṣọ́ọ̀tì ẹ̀yìn tí wọ́n lé ní gbẹ̀wá wà láyọ̀ ọ̀rọ̀ mọ̀ ní àkọ́kálẹ̀ kéde àgbérí ẹwù nínú tó tó wá jọ náà òun náà ti ẹni tó fẹ́ tẹ̀lé ìsìláàmù náà ṣé ìṣẹ̀lẹ̀ àti wà lálàkalẹ̀ tó fi tẹ̀sí ní àdúgbò kan tí a máa tẹ̀sí ìlà àkàlẹ̀ ẹni lọ́dún mẹ́rin ọ̀rọ̀ débẹ̀ náà òun ni pè é àwọn àìdíọ́lọ́jì àwọn àwa ìfẹ́ inú ìyàn tí ẹ̀ka mú ọ̀rọ̀ ìlú kan ìsí àìdíọ́lọ́jì ẹ̀ka tá tẹ̀lé tó tó tó kódà ń sọ ẹgbẹ́ àgbọ̀dé àlẹ́sẹ̀ ń bá mọ́bìnrin jẹ sáàjọ́ tó ti dùn òjìlẹ́sìn àdínkìlẹ̀ ìpìlẹ̀ ní pẹ́ta rẹ̀ ní pé ànẹ́bì ní ìfẹ́ àyín bọ́ alẹ́bìtẹ̀ ààrẹ àkójá táwọn tó wọ́n lọ àwọn bàbá bàbá máa lọ sọ́ọ̀tù pé rẹ̀ sábà ti wọ láì ká sí ìpínlẹ̀ bàbá sábà tí àwọn ẹni báwọn nínú kọ́ ẹ bá wọn padà máa padà ní ìyá wọn ha wọ́n fi ìwà tí ó kọ́ ọmọ wa lọ àwọn náà wà ní ìdíjọ́ gbogbo ẹ̀ náà sàlàyé fún wa ọ̀mà gbogbo ẹ̀ náà sàlàyé fún wa láàrín kọ́tọ̀ ìjà ìjà bá àwọn bá wọn fi wọn ò gbọ́dọ̀ wọn náà bá àwọn ẹjọ́ kan lára lọ́sọ̀rọ̀ ẹ̀ wà lọ́sọ̀rọ̀ àkókò inú béèrè béèrè tó bí mo ìbéèrè tí mo ní náà lórí tí a tẹ̀ ń bá bá àlàyé lọ tí ẹ ti ń sọ nípa ti àwọn nàkọ́rọ́ ẹ sọ nípa àwọn nàkọ́rọ́ abẹ́jà àwọn kan

ẹ̀rí ìgbàdàn pẹ̀lú wahdatul wujud tí wọ́n sọ yìí àdìọ́kàn kan ní nínú àdìọ́kàn àwọn oníṣòfin ipò kan ní ìjẹ́kò náà ní oṣù ga oṣù lọ́dọ̀ àwọn oníṣòfin kí ni wọ́n gbà lérò pẹ̀lú wahdatul wujud ìtumọ̀ yìí náà ni pé gbogbo nǹkan pátápátá ẹ̀yọ̀ kan náà ni yàní wọ́n gbìyànjú láti sọ gbogbo nǹkan jọ gbogbo nǹkan àbúwà tòtí ó fi di pé ó bá a débi pé wọ́n dán rí ààrẹ má mara rẹ̀ wọ́n gbogbo nǹkan pátápátá wọ́n bá lọ́wọ́ rẹ̀ pé kí ni fáàmì ó wà ní gbogbo nǹkan ó kí ni gbogbo nǹkan wà di ọlọ́run àwọn bá sọ̀rọ̀ nípa irú yìí tí wọ́n sọ̀rọ̀ dé nípa rẹ̀ wọ́n ní wọn yìí wọ́n ní kọ́dà àwọn sọ pé mẹ́ta ó pọ̀ jù náà àbí mẹ́ta lọ́kàn àwọn níye pọ̀tà àwọn yìí ní tìí tí wọ́n níye every second òun náà ní kíni òun náà ní ó máa lékún bí ẹran bá lóyún ẹ̀dẹ̀ bá òní tó bá ní kílẹ̀ ẹran yìí yóò ní húwà rí tó bá bí ma ní tó bá bí bèjì ọmọ ìsìnà yìí wá ní kíni húwà náà ló kó pé yóò máa pọ̀ sí ní gbogbo ọ̀kan pápátá yóò máa ti kíni yóò máa ti húwà wọ́n ní irú eléyìí ó burú gan-an nítorí pé ó ẹ̀yẹ́ ti sọ ọlọ́run ní kíni ọlọ́run ní tí ò níye sọ eléyìí tàbátì lọ lè wò náà ibi tó gbà wọ ọ̀dàwó súnfí níbi pé kíni níbi ìfilọ́sọ́fì náà ni àwọn náà mú lọ́dọ̀ àwọn gíríkì ní ẹbí àwọn òrí wọn ẹbí bá ti ìròrí ni àwọn gbogbo àwọn nǹkan tí wọ́n gbàgbọ́ nínú gbàgbọ́ ogun àwọn àkídádò àdìwọ̀lẹ̀ òkúùn pé téèyàn bá kú ká àwọn bá tó lọ àwọn náà wọ́n jòkó yìí ìtumọ̀ rẹ̀ wọ́n nígbàgbọ́ ipé bàbá ẹ̀mí rẹ̀ náà ló wọnú ara tó jẹ́ kàlífà rẹ̀ yìí tó náà ló bá tó ah, bàbá ẹ̀ lárí rẹ̀ àkídàtò àwọn kan wọ̀nyí ó gbogbo nínú àwọn àkídà àwọn ìṣẹ́ àná nínú àkídà àwọn ṣíyà ni ipe kí àti èèyàn lè wọ ẹni tó kú ó lè ṣe kíni ó lè wọ inú ẹni tí ń bẹ ẹni tó kó nàlẹ́ mà wá so ìka yẹn burú ga o ẹ̀yìn tó jẹ́ pé nínú àwọn àwọn ọ̀nà táwọn yẹn ti kíni náà fi ba ìsìlámù náà fi pín ìsìlámù yẹlẹyẹlẹ ní tó jẹ́ pé ó yẹ kí ajínà sí àmì ìṣẹ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa abẹ́lẹ́ òbálẹ̀ ìṣẹ̀kọ̀ bẹ́ẹ̀ ni torí pé ẹ̀rọ yóò máa wọ pé nígbà tí wọ́n ti ń tẹ́lẹ̀ mú ìsìlámù ẹ̀ẹ́dì ìsìnkúra mi ní nǹkan ní mo ti wà ní ìsìláàmù náà nù ọ̀rọ̀ ìsìláàmù orí bẹ́ẹ̀ wo tí èèyàn bá ń kílẹ̀mù ìsìláàmù ẹ̀yẹn gbọ́dọ̀ ní gbogbo ẹ̀yẹn gbọ́dọ̀ dúró ní ìsìláàmù bá ní ká dúró sí ni èèyàn lè máa kílẹ̀mù ìsìláàmù ńgbà ní yóò ti jáde kó bẹ́ẹ̀ wọ́n tó ń kílẹ̀mù ìsìláàmù òun kí jímà òun kí jàmá wọ́n yìí tó ń ṣe pàmẹ́lẹ̀ ó tún lọlẹ̀ ó sì takú pé mùsùlùmí yọ kọ́yà wọ́n ló tún máa ti rà dáa ní mọ́sálásí ó sì ti dé ó sì máa jẹ́ ẹ ọ̀tọ̀ ni pé ṣé ìsìláàmù gẹ́gẹ́ náà ní kíni òun náà ni èèyàn ń ṣe ìjọba òun àdá àkàrà. nínú àwọn ọ̀gbẹ́ yìí ti bò wá ẹnìkan ní ẹ̀ tí ó jẹ́ tí wọ́n fún mi ní ẹgbẹ́ àwọn tó máa ń tàbí wọ́n bá dé pé nínú oúnjẹ àti òun kà owó ìta padà lọ sí òun kà lápapọ̀ torí pé wọ́n ní gbogbo ẹ̀sìn sọ pé àlẹ́yìn sọ̀rọ̀ wa rẹ̀ sọ̀rọ̀ fún wọn ní wọ́n sọ pé tí ojú ẹ̀sìn náà ń bọ̀ bá fún òun ní ìta ìpínlẹ̀ àwọn ọ̀rẹ́ kan títí káwọn gbà káwọn wà lè kó ẹ̀mí ìlú jẹ́ ẹsẹ̀ ọ̀nà àti lọ́pọ̀lọpọ̀ táwọn oṣù tó ń bèèrè kiri náà tó wọlé ẹ̀sìn dáadáa. tó a ṣe ìgbà tá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ńgbà míì lódì kí ọ̀pọ̀lọpọ̀ yóò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi máa ń níbi kan sí wọ́n nígbà míì tó a ti sọ̀rọ̀ débi pé gbogbo tó bá ní ìṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀ àgbọ̀dọ̀ bá wọn ti kíni àgbọ̀dọ̀ kan participate in there tí kírísítẹ́nì bá fún yàn ní oúnjẹ tó fi ṣe kíni tó fi kún ní ọdún ẹ̀sìn rẹ̀ tó àwọn náà ti mọ̀ ní pé kíni a ti mọ̀ pé ẹ̀sìn náà kò wá fún ọ lánàá náà kò ní wá fún oúnjẹ náà kí ló fi fẹ́rí ẹ̀ tó fi mọ́ òun náà ní pé kíni oúnjẹ ọdún tó ìwé lè ní ìdìbò lẹ́tọ̀ọ́ fẹ́ tó bá jẹ́ mùsùlùmí kó ṣe kíni kó gba oúnjẹ bẹ́ẹ̀ èèyàn máa ń sàlàyé fún yẹn yóò sàlàyé fún yẹn kò láì sílé tí ó ti ṣe á ah, nǹkan yìí ara rẹ̀ sí yìí ni tó ẹ̀sìn wa ò fara mọ́ tó fajá ẹ̀sìn wa ò fara mọ́ kò tí ẹ ti pé ó tẹ̀ wá gbà lọ́wọ́ lọ́wọ́ lórí gbígbẹ́ nìkan àti ìtàkùn oníṣì àmúyá láti dábòrò àlè ní bá ní kílẹ̀ rí tí lọ́ọ́ gbé rí wọ́n ti rí tó ẹ̀mí òní dáná bíi tí kàá débẹ̀ rí ẹ̀ tó àgbé àtẹ́bí ní ẹ̀ tó máa fi ẹ̀ ní nǹkan tẹ́lẹ̀ tí máa fi ẹ̀ ní nǹkan ìyẹn lè gbà kó àlọ́ fún ẹlòmíì tó tó lè tó lè gẹ́rẹ́ sí rẹ̀ ó ti sọ fún ìyá lè àgbà tó ti lọ bá gbé fún sí so àlejò wa wà lọ́sọ̀ làbí tá a mọ̀ ní pé tí èèbá ti ṣe àwọn fún ànábì lẹ́kùn ànábì ti gà àwọn ló ka christian tẹjọ wà nílé tẹjọ ó lè kó sì ní oúnjẹ èsè pé ṣe kí ni yóò sọ ọdún kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n náà yóò sì rí lọ fáwọn àwọn tó jẹ́ lébọ̀ rẹ̀ fáà tó fi jẹ́ yẹ̀wúdí tó lè lọ fáwọn náà gbogbo àwọn ka islam tako àwọn tó bá ti ní ṣe pẹ̀lú ọdún àwọn orí pé nǹkan yẹn méjì sẹ́ǹtì lákàyè wà bẹ́ẹ̀ ẹni tó bá ti tí ó ti gbọ́ yá ẹ̀sìn lélẹ̀ so kẹ́bí ìwọ náà òdele mú tún láti gbogbo kálọ̀ mọ́sáájì ẹ̀ẹ́n tí ò ní mọ́ láti gbé kálọ̀ ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn so ìdí máa ṣe tiẹ́ kó náà máa kó ń lọ máa ṣe ìṣe wọ́n jẹ́ pẹ̀lú ìdáyé ni kò sí kankan tí ògùn ń bẹ̀rẹ̀ ọ̀wọ́ àlá àlà. Àwọn olùdókòwò ní ọ̀yẹ̀kan tí wọ́n tàbí ní àwọn títí àwọn lò ka ìgbéyàwó àwọn ọgbẹ́ ní ìlú títí àwọn lò wọ́n ní wọ́n lọ pé àwọn tọ́jú àwọn ọ̀gbẹ́ yẹn títí ilé ìgbésí ìlànà àgbẹ̀ńtàn ọ̀gá ọ̀gá ọ̀gá wọ́n ní yíyá lo òǹkà ìṣúná òǹkà ìgbéyàwó ìpèké òǹkà ìṣúná ìgbà àti òǹkà ìgbà. kí a lo òǹkà ìgbéyàwó ní sókè nípa rẹ̀ òun náà ní kékeré ni òun náà ní kékeré kò sí lára ìlànà náà ìṣọ̀lá wà lọ́wọ́ làwọn. nígbà tí a bá fẹ́ nígbà tá a bá gbéyàwó káwá jọ fi òǹkà síra wa lọ́wọ́ sọ ìwé lè ní àwa náà mọ àwọn ìsọ pé wọ́n tàṣà bá àbí káwọ́mí fọ́ọ̀rù wà mí nìkan so ẹni bá ti kọ́ ti ìjọ kan oníṣẹ́ wọn náà ló fi ṣe kí ni ló fi kọ́ ti wọn kú dáa pọ̀mọ́ so òka ìsìlámù fa ìdáfihàn olóòka ìyẹn lè lóòka ọkùnrin lè lóòka obìnrin lè lóòka ọkùnrin ọmọ lògbó dé so ìsìlámù ti wá pa ọmọ fi olóòka yẹn ẹ ìyẹn ò wá túmọ̀ pé níjọ́ tó bá ti wá fẹ́ ṣèyàwó ìgbà yẹn ni wàá ṣe kí ni lọ́wọ́ àti lóòka onímọ̀ wá túmọ̀ pé òdì má rí sẹ̀gbẹ́ wọ́n ti ṣe yóò wá tún bá ìwà ìṣe kíni ìwà ìṣe ìgbéyàwó so eléyìí wò sí kíni kò sí mẹ́rin àwọn míì wọn bẹ tó ti jẹ́ pé wọ́n tún máa fẹ́ wọ́n fẹ́ wá wà fún wa káàkiri ẹ̀ kọ́dà àwọn míì wọn fẹ́ lo hadithi eh, eh, ìdánisí wàlá ọ̀gá tamán ní hadithi ẹni tó fẹ́ sí ìgbéyàwó láti fi wá ní kó wá sí òbí ti sàkáàkì ẹ̀ omi yìí oníkà ànábì òfin wọn ànábì òfin bùkátà sí ẹnìkan wá ní ànábì fífẹ́ mi nígbà tí ò ànábì wá ní kí lórí tó fi ṣe bàbá àti rẹ̀ ó wá wá owó kẹta àti kò rí ànábì wá ní ìfẹ́ni ànábì wá gbogbo nǹkan tó bá rí wàrà wà á jàmá mi ní hadith nípa tó bá jẹ́ kó kàó ní rí adam ní hadith kò ká tí ò ní eré rí tí ò ní wọ́ọ̀dù kankan ṣe ìrìn lásán ni wọ́n kàn ká tí wọ́n fi so ká èyí tó ká fún san yóò kó ògùn kọ́ o wọ́n kàn ká òkà lásán ẹ̀yìn tí a gbé yóò dára gbé lọ́rọ̀ àwọn ará gbọ́dọ̀ ara kúbà wọ́n kàn lẹ́mọ́ padà ní jẹ́ kílẹ̀ lẹ́yìn ànábì ní fún tó ní náà tẹ̀gbẹ́sà láti rà lẹ́nu kò dìde ẹ̀hẹ́n anábí ó sì ní kómi ọ̀nà òwà kan tí olóòdè gíní tó olóò kí ìbòwò náà ó kí ìbòwò àwọn lọ́wọ́ wọn ti sàdá kiri tó eléyìí kò sẹ́yìn sí ẹ̀rá láti jọra wọn ẹ̀hẹ́n fún àtọ́wá rẹ pé ìwọ náà bá fẹ́ sọ pé sàdá òka ló fẹ́ fún ìyàwó rẹ sàdá kí kó jẹ́ pé òka góòdù òun náà ní kíni òun fẹ́ gbá òka góòdù yóò sàdá kí ìyàwó mèrè àmọ́ kò gbọ́dọ̀ sẹ́gẹ́ni gbọ́dọ̀ jẹ́ wẹ́dín rẹ̀ eh, pé àwọn àti ìbọ̀ra lọ ní tó kò sí gbọ́dọ̀ máa jẹ́ àpẹẹrẹ pé a ti dìmọ̀ pé mo ti ṣe ìgbéyàwó ọba ọ̀dà alá àlà. oríṣiríṣi wọn ní ìtumọ̀ ìgbọ́dọ̀ sára àwọn tọ̀rọ̀ bí kò máa rọ̀. so àti bẹ́ẹ̀bì màmú so àyè ni ní ẹ̀dẹ̀gbà òní tó jẹ́ tó pé àyè tó ga tó yẹ pé bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba àdìkẹ́ọ́lá ibẹ̀ náà ni ọlọ́run ọba àdìkẹ́ọ́lá ti bá ànábì tó bá wà lọ́sọ̀lá tó ti fún ànábì ní ìrun tó ayé yẹn ayé òpin ayé náà ni bí ẹ̀rí gẹ́gẹ́ ni àìsẹ́ni kan lè ní ọlọ́run ọba àdìkẹ́ọ́lá mú ànábì tó bá wà lọ́sọ̀lá ó mú ànábì tó bá wà lọ́sọ̀lá níbẹ̀ ìdí bá ànábì tó ولكن بيت المعمور والله تعالى أعلم سو إلينا أوام إن بنا ونما ثاني كني ثاني إلي الله وبارك ولاني ẹ̀ tó ti déédéé ààyè sígìrì ní káwá wà ní sámà ní lọ́rùn pé òun náà ní pèrè kéde òun náà ní wọ́n pèrè ètò àgbàmọ́lù tó àlùmọ́ èmi ni pé méjèèjì ẹ̀ àyè gbogbo ẹ̀fọ́ abáta mí nàlọ́ ìgbéyà nínú àwọn kan tí ó jẹ́ ìtàn kọ̀ọ̀kan ní sẹ́nìkan òsìkiri sẹ́nìkan òfojú yìí tó àbí àníkùn láwọn ẹ̀kọ́ náà kọ́ ọ̀rọ̀ àìjọba síkiri tí ó ń lọ bẹ̀ ọ̀wá òun àdá àmì. oníbẹ̀rẹ̀ ni kí ni ìròyìn tí àti ìmọ̀lẹ́wà wọ́n ní ọjọ́ kejì àbá àtòjọ ìjọ́rò ìjọ́rò sì ní ìlú. ìyàtọ̀ wà láàrin ìyàwó àti nàṣàrà sílẹ̀ pé bóyá ẹni ẹ ti kọ̀ bẹ́ẹ̀ nípa tó sọ àlàyé so ìyàtọ̀ tó wà láàrin wọn ìkàǹkà ni wọ́n nípa bí dáa bá ń sọ̀rọ̀ nípa pé ẹ̀sìn kí èsì Islam nílẹ̀ tó wà nílà àmọ́ ìyàtọ̀ wà láàrin wọn òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ Yẹhudi àwọn náà ni àwọn tí wọ́n ń kílèmù àlẹ́ ìmúta àlẹ́ àwọn tí wọ́n jẹ́ nàfọ́ra àwọn ni wọ́n la màdí kírísítẹ́nì lónìí so nígbà ayé àdébẹ̀ yìí sá àdébẹ̀ ìwà sáà níbi sá lọ sá èsì ìgbà sáà pèlè kírísítẹ́nìtì so ó kọ ẹ̀yìn ọ̀padà sí kíni ọ̀padà sí ètè náà ni so kò sí ìfọ̀sán pè ní báíbù ẹ̀ tàwọ́rọ́ọ̀tì ẹ̀ èjìlì ló wà èjìlì so àwọn náà náà padà sọ ní kíni àwọn náà padà sọ ní orúkọ yẹn so ìyàtọ̀ wà láàrin àwọn méjì náà àmọ́lápá ogun àwọn méjì náà kò sí ìtó jẹ́ kíni kò sí ìtó jẹ́ tó wà lójú ọ̀nà èyí tó jẹ́ kíni tó jẹ́ ojú ọ̀nà tí ó tọ́ tó ìyàtọ̀ aláàánú méjì lẹ́ẹ̀kejì wọ́n ní àfáàtì yẹrẹ ìjẹ́wò tó ẹ̀rí ká máa yẹ nǹkan wò nínú ìlànà mẹ́sàn-án báwa lè sọ́la àbí ká sọ pé nínú Islam nǹkan tí yóò fojú mu ni. bá ní bùkátà tá ní problem àbí tá a ní nǹkan tó díjú tá a mọ ọ̀nà gbọ́dọ̀ ká gbà tọ́nà bá pé ilé ìmọ̀ alọ́wọ́ ìwé ká ṣe àmẹ́sàn-án báwa lè sọ́la ti júwe fún wa ọ̀nà kí ni kátà ṣe òun náà ní kí ànábì ló kọ́ wa bẹ́ẹ̀ kọ́dà ànábì a máa kọ́ àwọn sàábé rẹ̀ ní gbogbo gbàgbé ìgbà tí ń kọ́ ní sọ́ra sanu àlùkò àní bí ó ti ṣe pàtàkì tó tó pé nígbà tá a bá fẹ́ tá a bá ti ní búrẹ́ kan a fẹ́ tíráàbù ní kálọ̀ àbí ká lọ ẹ á ṣe é tìkára a fẹ́ fẹ́ ìyàwó ni sódà àbí kò dáa á ṣe é tìkára a fẹ́ dáwọ́lé bísínẹ́sì ni ká dáwọ́lé àbí ká má dáwọ́lé á ṣe é tìkára gbogbo nǹkan ibẹ̀ so ẹ wá ní ká wá sí pé ìgbàgbọ́ láàmú táàbì sọ pé táàbì mà pé lọ́nà dáa àbí ọ̀nà ò dáa tí ká sí àbí ká mọ̀ sí tí ó wà máa jẹ́ pé bóyá yèpẹ̀ ni torí pé ìpẹ̀lẹ̀ kalẹ̀ ń bèèrè ẹ́ kìí ṣe ìpẹ̀lẹ̀ nìkan yọ́n fi mà àwọn ẹlòmí àwọn máa lo tẹ̀sùbá ẹ́ àwọn ẹlòmí àwọn máa lo kọ́ọ̀bù àwọn ẹlòmí àwọn máa lo àtẹ́lẹwọ́ ẹ́ àwọn ẹlòmí àwọn máa lo omi kọ́dà àwọn ẹlòmí àwọn máa lo gíláàsì àwọn ó jẹ́ pé kí ni wọ́n ti máa tí wọ́n ti kí ni àwọn nǹkan tí wọ́n sọ ní àwọn nǹkan kọ̀kọ̀ gbogbo ẹ̀ pátápátá yányá gbogbo ẹ̀ náà ní ọlọ́wọ́ bá àdìkẹ́ látàkù láàrin sọ̀rọ̀ àwọn àdìkẹ́ látàkù ọlọ́wọ́ bá àdìkẹ́ látàkù fún wa pé kó láyé aláwọ̀ máa ti sàmà wá sí wàlá àdìkẹ́ lẹ́gbà ìlà wà ọlọ́wọ́ bá àdìkẹ́ láti gbogbo tí ń tẹ́ sọ́mà pátápátá ní bẹ́ẹ̀lẹ́lẹ́ kò sẹ́ni ọ̀tá tó máa kọ́ pàfi àwọn wọ́n pé làkúntò àlàmù ànábì ní èmi gan gbé jẹ́ ànábì tí n bá mọ kọ̀kọ̀ ni látẹ̀síwájú nílẹ̀ ká ìkórè ní ìwà kọ́ jù kí n bá mọ̀ pé láti tẹ́jú lọ́nà bẹ̀rù ní wàá lọ ni ní wàá tó kórè ní wàá lọ ni kọ́lá ní bá fẹ́ lọ gan kí n sọ láwọn èèyàn mi gbé mẹ́jẹ lọ ẹ̀fà bíbú o ni ànábì ní òde ní so ànábì ò mọ̀ kọ̀kọ̀ Eh, ìkọ̀kọ́ nǹkan bọ́n bá fi hàn nábì wọn náà láti tọ́wọ́ àwọn ìṣọ́lá mọ́ ànábì òbí ní nǹkan kan tí òbí wa máa wà nígbé kó láti máa kọ̀kọ̀ òwúrọ̀ àkùnkan yẹn nínú àwọn àtẹ́kùbọ̀ nǹkan àwọn ìyá iléyà náà ni nǹkan àwọn àtẹ́kùbọ̀ àwọn tí wọ́n yẹ kí mùsùlùmí àwọn àwọn tó kiri ẹ̀ sílẹ̀ sí káwọn lọ sórí pé kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ méjì òun náà ló wà fún irú nǹkan yẹn tó wá bèrè kankan lọ́wọ́ rẹ̀ anábì ní ńlá tó gba ìlàwọ̀ sọ̀láàtò àrùbáyínà lẹ́yìnlá anábì ní ọlọ́run ní gba ìmú fọ́tí lè tó bá ti tó ti gbọ́dọ̀ má ti yóò máa ti kò sí ní gbalada ẹ̀ anábì ní ọlọ́run ní gba ìmú fọ́tí lè ó kà lọ lè bèrè bèrè ni o anábì wá ní ẹni tó wá lọ lè bèrè bèrè kọ̀sọ̀ dákàwó ó wá bẹni gbọ́ ọ̀nà wo láàmà tó fi gbàgbọ́ ó ní kó mọ́ pé ọmọ obìnrin pé àárọ̀ rẹ̀ ní dáa lọ́sàn rẹ̀ yóò dáa lẹ́rẹ̀ ní onídìí bá kan wọ́n láti gbé ní wọ́n láti sọ pé á ah, wọ́n ti láàrin bí ara wa o kó mọ́ lọ́lọ́ rẹ̀ àbò sáàmù mọ́lọ́lọ́ ò lọ́la bí ó ti gbà mí wọn náà ti jòkó òun ti lọ ó ti gbà gbọ́nà àlejò ní bàbá ìsáfàrà bí máa ń lòdì náà àlà Muhammad àlejò ní ìwé ilé ẹ̀kọ́ ìṣèké fèrè ní tọ́lọ̀ ọba àdìkẹ́ látọ̀ kalẹ̀ fún àlejò sallallahu alaihi wa sallam nínú àwọn àyà ti sọ pé ọlọ́run nìkan ló máa kọ̀ọ̀kọ̀ tó ìdá àbá àti ìdájọ́ ìpè ẹni tó bá nígbàgbọ́ sí nǹkan tán sọ ìdájọ́ rẹ̀ ní kúkúrú so ẹni tí wọ́n ń ṣe ń kọ́ sẹ́ńtẹ́ ìdájọ́ gírí wọn ẹ̀ pẹ̀lú àtẹ̀sáàlù àdùn ẹni tó ẹni tó wá sí òkú tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ lòún ṣe ń kọ́ tó wá jẹ́ pé iṣẹ́ ẹ̀gán kúkúrú ti ẹ̀gán ti ṣe kí ni ó ti ní ilẹ̀ síwájú tẹ́ni tó wá béèrè rẹ̀ ní ọwọ́ rẹ̀ tó ìdájọ́ ni tó ẹ wá rí ìdájọ́ nísìnyí ẹ ìdájọ́ kí ni ìdájọ́ gbogbogbò yẹn kápẹ́ wá lè sọ ìdájọ́ òun léèyàn lórí ó ti ẹ̀ka máa clear rẹ̀ nítorí pé ẹlòmíì ọ̀gbà yàtọ̀ láàrin ẹ àtẹ̀fíru àlùmọ́tìlá wọ̀tẹ̀fíru ìmọ̀ àyà táà bá sọ pé ìdájọ́ nǹkan nínú ṣẹ̀ríà ìdájọ́ ni ẹni tó bá ṣe rí ọ̀tọ̀ wá ní pé ẹni tó wá ṣe rí ẹnìkan tó wá rí particular person particular person tó ṣe kí wá ní ìdájọ́ tẹ̀lé ìgbẹ́jọ́ ọ̀gbọ́n ni òun tún ní àwọn kí ni ó tún ní àwọn ìgbésẹ̀ mi ìṣẹ̀rí àníká gbé àwọn òpèsè wẹni bá mú sílé ìsàlàyé nìkan tó ní ìkápá àlàyé fún àwọn òpèsè wẹni lóbi ṣe àwọn òpèsè wẹni bá mú tèkè tó ti nínú tèkè tó wọn jẹ pa àwọn òpèsè wẹni bá mú pé àwọn kankan ló ṣe tàwílù ẹ àwọn àyà kan ló sì gbọ́ yé tó tú tí wọ́n tu pé ah gómìnà dání tó gbọ́dọ̀ àwọn kan èyí sí àwọn lágbìyànjú láti gíní láti clear fún ẹni bẹ́ẹ̀ ẹ́ pẹ̀lú gíní pẹ̀lú àlàyé tó kún ẹrẹ́ pẹ̀lú mà tòun náà ti wá clear gbọ́dọ̀ àwọn kan bẹ̀rẹ̀ fún tẹ́ni wá ní alákòókò tó jọ bẹ́ẹ̀ ẹ́ tó tó wọn bá ti lọ́nu tó ìdájọ́ rẹ̀ náà yóò gíní yóò jẹ́ pé ìdájọ́ kékeré náà ìdájọ́ ìyẹn ọ̀gbọ́n ọkùnrin onílé ọjọ́ tuntun ni wọ́n wá sí ìyàwó ní ìyàwó tọ́jọ́ títẹ̀ àtọ́jọ́ títẹ̀ lọ́gbọ́n pátó títẹ̀ bá mi lórí ìbálòpọ̀ oṣù yẹn ti gbà pé ìyàwó ti gbà tó ti gbà tó ti gbà. àmọ́ ọmọ tó ń ọmọ yẹn tí ọmọ yẹn bí kírísítẹ́nì ni àwọn ọmọ yẹn ní wà sí ìmọ̀ ẹ̀rọ lójú fún eh, ọkùnrin náà. Bàbá fún òun náà ni pé ọkùnrin yẹn kò káàkà sí kó níbi rè, ó kò káàkà sí kó níbi ọkùnrin yẹn. Gbogbo ọkùnrin tí wọ́n ti bá àwọn kì í sọ ọkùnrin. Ṣùgbọ́n tó mọ̀ pé ìsìláàmù tó gbé lọ́wọ́ ìsìláàmù òun náà lẹ̀ sí. So òbí òun náà lẹ̀ tí ó ṣe kíni, òun náà lẹ̀ tí ó kọ̀ọ̀kan tí ó múra sáwọn ọmọ rẹ̀. Apá jùlọ tí èèyàn bá ti mọ̀ pé èèyàn ti fọ́ máa parun sábẹ́

àmọ́ tó bá fi ilẹ̀ torí kí àwọn ènìyàn máa ṣe kíni òun náà ni kó choose the school tí wọ́n máa lọ òun náà ni kó máa ṣe ogun ẹ̀fún wa ẹ̀ ò kà ní mọ̀ ní ni pé ẹja lọ mọ́sùn máa ń tẹ̀lé ọ ká máa dé di pé stéèjì pé o ò lè jáde mọ́ àti tó bá nà wọ́n o ò lè tí wọ́n kó nà wọ́n mọ́ wọ́n padà gbé túkọ̀ lọ́wọ́ jáde wọ́n padà gbé jìnjẹ lára wọn jáde tó ìlà ẹni tó bá sọ fún ọkùnrin gba ìsìlámù lóbìnrin ìwọ ọkùnrin gẹ́gẹ́ níṣẹ́ tó ṣe tó bá sọ fún kò fi ìsìláàmù rẹ̀ múlẹ̀ ẹlòmíì yóò kàn jí pé ìyàwó mi ó gba ìsìláàmù ó sì sọ pé láyé láyé lọ́la òun kò mójú tó kò ní tẹ̀sí ìsìláàmù rẹ̀ wọ́n gan ìsìláàmù jẹ́ gánà ó lè ṣe lóko lójútu ó wà múrú ẹni máa ní tìí ó ma mú lọ gíní ó ma mú lọ hálfọwọ́ lẹ́tọ̀ tí ó ma bọ́ wà sí ó ma mú àwọn bí àwọn àti fún ẹ̀tù ma sàlàyé ìsìláàmù fún nítorí pé ìsìláàmù yẹn ó sẹ́ẹ̀ juwọ́ ju tẹ́lẹ̀ ni ìmọ̀ ni òfin ilẹ̀ ní ọkà rẹ̀ òkú àtàkì kàtí máa ní òfin ilẹ̀ ní ọkà rẹ̀ ó wà á ẹ̀ kò sí nǹkan tó padà sí fún ọ wọ́n sọ ìsílẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nílọrin ìlọrin náà ló ti ṣẹlẹ̀ nígbà ìjọba sọ méjì obìnrin yìí ó lóun fẹ́ gba Islam oyin lóun fẹ́ gba Islam ọkùnrin ti fẹ́ àwọn yẹn bá a sọ́ngbà yẹn wọ́n lóun ló ti ṣe kíni kí ni iṣẹ́ sí àbí ọkùnrin ọkùnrin yẹn ó lóun ó di mùsùlùmí òun ti fẹ́ ọmọ obìnrin tó jẹ́ mùsùlùmí àwọn yẹn wọ́n ní kó mọ̀ fẹ́ ó sàn náà ó fẹ́ ó lóun ti di mùsùlùmí wọ́n tó fi jẹ́ bí pé ọkùnrin yìí gan oní ọmọ ṣe kíni oní ọmọ ṣùgbọ́n ayé wọ́n nígbà tí ó àkọ́kọ́ tí ó bímọ tí ó bímọ ọkàn tí ọkọ̀ ọkàn jí ni ó bá pè sọ mo ti bọ́ ọ̀sẹ̀ sílẹ̀ tó o ẹ́ àwọn àbọ̀ ti mẹ́sì tèmi náà bá yí o. wọ́n lóbìnrin ẹ̀sẹ̀ bí ńlá lánàá wọ́n ní kọ́jà ṣọ́ọ̀kì rò sára lóbìnrin ọkùnrin bá àti kíní ọ̀rọ̀ ti kó bá ọmọ rẹ̀ ó sì kó lọ nígbà tó ní ọgbà tó gbà ànábì ìtànàbì tó ẹgbẹ́ tó lẹ́sìn àgbóyè sí dáadáa ni ìtànàbì ní ká wò pẹ̀lúfàrìsì láti fi ẹ̀sìn wọlé bẹ̀rẹ̀ àti tẹ́ tábàbù àtúntò lásán kan á ṣe kí ni á sọ pé mùsùlùmí ni ká kọ́kọ́ wò ní ẹgbà títẹ́rì tì ẹjọ́ lọ lè gba nígbà tó bá gba ìsìláàmù sẹ́ni tó kàdé ara ẹgbẹ́ torí kó rí ọ ó lè ti fẹ́ torí pé òun tí wò kọjọ́ ti lọ lérí òun ẹ̀yẹ kò wọ́n dà wọ́n ti ìsìláàmù sẹ́ni torí kọjọ́ lọ lérí rẹ̀ ẹni tó bá ti wọlé rẹ̀ tán kó so látara jẹlé káwọ́bìnrin tó lẹ́sìn fọ́ọ̀sì tó kírísítẹ̀n náà tó ti kírísítẹ̀n yìí kó jẹ́ kó ti gba ìsìláàmù tẹ́lẹ̀ kì í ṣe pé nítorí kó lẹ́sìn ni kò fẹ́ fẹ́ ọ so ìmọ̀ta àgbẹ̀yìn náà ni pé wọ́n náà mójútó lè rẹ̀ o mójútó lè rẹ̀ o máa rí nígbà tó bá kú tán ilé rẹ̀ tó pe àyẹ́ mùsùlùmí òun ó bàrà sí chọ́ọ̀tì lẹ́yìn rẹ̀ ẹ̀yìn tá máa ti ń jẹ kíní tá máa ń ṣe ń bẹ̀ wọ́n náà máa gba kọmíṣà tiẹ̀ lọ́rùn nítorí pé kíní tó pé wọ́n lè gbé kíní wọ́n lè gbójú tó ọlọ́run àdá àìlá

wọ́n ní dandan kéèyàn jẹ́ alùsùnà sọ ìdáhùn náà ni pé túláàsì kéèyàn jẹ́ alùsùnà nítorí pé tàbá wò pé kí wọ́n pè ní súnà òun náà ni sọ̀rọ̀ ìpàtó nàbí sọ̀rọ̀ wọ́n wà ní ìsàlá òun náà ni ìlànà ojú ọ̀nà nàbí sọ̀rọ̀ wà ní ìsàlá kánàlì ìsìnkiri kánàlì ìsìnkiri sọ tàbá sọ pé dandan kéèyàn jẹ́ alùsùnà nígbà táwọn sọ tó tayọ ojú ọ̀nà sáà nàbí sọ̀lá wà lẹ́wọ̀n sálàmù là kalẹ̀ sókè yẹn wá sọ pé èmi sáré sunna ẹ̀sìn báwọn ẹ̀sìn nígbà tó pé yẹn ti kiri nígbà tó yẹn fọlọ́ tó yẹn gbéra ẹ̀ lọ́bẹ̀ lẹ́wọ̀n lò tó sọ wọn pé èsì alùsùnà tó bí àdàbí sọ̀lá wà lẹ́wọ̀n sálàmù nígbà tí àdàbí sọ̀lá wà lẹ́wọ̀n sálàmù nígbà tí àdàbí yóò fi jáde láyé inú àgbẹ̀lẹ̀ sànàbí sọ̀rọ̀ pé àdàbí ni àlékún fi sún kọ́dà àdẹ́bí tó gbàgbé àjò àlẹ́ ìhá bí ìjàwá àjẹ́ ànábì yé eyín kọ̀rọ̀ yín tẹ̀mọ́ dídì nǹkan mú tẹ̀wá pé kó jáwọ́ oníkẹ́ tuntun náà mú so ẹ máa jẹ́ kíni ẹ máa jẹ́ alùsùn náà ànábì kìíní ká jìnà sí gbogbo nǹkan tó jẹ́ àdáda rẹ̀ nù ẹ̀sìn nínú táàkùn mọ̀ pé tó láti nígbà ìjẹ́ alùsùn náà òun náà ni pé nígbà tá àdẹ́bí sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwọn yẹ̀wò bí wọ́n pín sí kíni wọ́n pín seventy one àwọn nàṣọ́rọ́ àwọn christian ànábì ni wọ́n padà pín sí seventy two kélékélé ànábì ní àwọn ìjọ tèmi náà anábì ní kùlú àfi náà ẹ̀ ìlà wàhídà anábì ní gbogbo tábà pín sí òun pátápátá gbogbo ẹ̀ pátápátá anábì ní inú náà ni wọ́n lọ àfẹ́yọ̀ kan nígbà táwọn tàbí abẹ́rẹ́ lọ́wọ́ àti sọ̀lá wà lẹ́sọ̀ láwọn àwọn ọmọ ojú kòkòrò kìí ṣe pé wọ́n máa wò pé ẹ̀ẹ́tọ̀ àmọ̀ pàwọ̀ máa náà ní ìbẹ́rẹ́ jábí mẹ́yọ̀ kan tẹ̀kùtà àwọn ọmọ wòrú ká máa rọ́pù alábi ní ìjọ kan òun náà yẹn tó bá wà lórí débi ti wà lónìí àti bá àwọn sábẹ́ ìrìn àlẹ́ ti wà so yíyí ń gbọ́dọ̀ alábi ti wá fún wa lójú ọ̀nà àmà wá tírèdì gbogbo tẹ wa ta á tírèdì rún wa tébí rún ànábì tẹ́rí ni tébí rún àwọn sábẹ́ ànábì tẹ́rí ni ẹ̀yẹn ọlọ́run tó ń gbọ́ àwọn ẹni tí gbàgbọ́ rẹ bá ti jọ irú tànẹ́bí àtàwọn sàábẹ̀ rẹ̀ yìí o fàkọ́lì ìtajà òun ti kí ni wọ́n ti mànà so ìdáni kò sí ìkankan táàbì dégé ni táàbì kọlifáì ojú ọ̀nà ànábì tójú kí ni lọ tójú súnà lọ so gbogbo súnà pátá agbọ̀dọ̀ máa wá dégé ni agbọ̀dọ̀ máa wá múra bá ti wà nínú kí ni bá ti wà nínú àwọn àlù súnà ni nítorí pé méjì ni tó o bá ti jẹ́ àlù súnà ẹ̀ ó jẹ́ àlù ìgbéde àrà tó o bá jẹ́ àlù yẹ̀mí ó jẹ́ àlù ṣìmáì tó o bá wà lápọ̀ so gbọ́dọ̀ máa sọ alápáǹtì dé kékeré ẹni tó sọ fún mi ti àlù súnà lọ́sìn àlù ìgbéde àrà ó ti rú wa olóòrè o lè wà láàrin méjì náà ó mú kan ní tí ẹ bá jẹ́ àti ọ̀rá jẹ́ àlùsùn náà ó ti rí ní méjì àlùbìlíà tí ẹ bá wá jẹ́ àlùsùn náà ìṣe wá sí pẹ̀lú ẹnu lásán ẹ̀yẹn pẹ̀lú kíni ó gbìyànjú láti máa ṣe kíni láti máa ṣiṣẹ́ tọ̀ òpin ìfúnlá láti fi ó máa gbogbo fọ́lá ó mọ̀ wá tó ti gbà ní sọ̀rọ̀ àwọn àdìsọ́lá débi tó bá fẹ́ sọ̀rọ̀ gbìyànjú bò lànà ìṣe máa sọ̀rọ̀ tó bá fẹ́ gbogbo bá lò kọ̀ rẹ bó ti ń bá wọ̀nyẹn lò bó ti ti pẹ̀lú ìyàwó rẹ kó fẹ́ pápátá lọ́rọ̀ fi kásún náà kì í ti àkídà nìkan ìwà rẹ bó láti lò pẹ̀lú àwọn aládùúgbò ní kírísítẹ́nì bó láti fẹ́ ní àlàkàrà yóò ní ti sún náà nù bó láti jọ ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ètò mùsùlùmí àjọṣepọ̀ tó wà láàrin wa inú súnà sallallahu alaihi wasallam ni bó láti wọn àwẹ̀ tá à ń gbà yìí náà ìtìkáfù tá ń ṣe mọ́sáájú súnà ni bó lè ó máa lọ pé nígbà tí èèyàn bá ti ń ṣe gan kọ́ wá nígbà aláwọ̀ ètè gíní wọ́n ètè alùsùn náà tó dandan ní pé yóò jẹ́ alùsùn náà òun náà yóò tẹ̀gẹ́ ni òun náà yóò gbóyà òun tó lẹ́yìn àti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn tó bá ti di ìjọ òfin ní alùpùpù wàláhù àlá àlá. Àwọn ọ̀dọ́ yìí ká ẹ̀ ẹ́ jẹ́ máa ti di láti ẹ̀dẹ̀ máa lò. Oṣù àti ojú kẹrẹ́ là ń tẹ̀ lọ, a kàn lè ṣe nǹkan ọ̀dọ́kọ́ ní. Àwọn ìdílé ń jẹ́ wà láì ìdílé ń jẹ́ ọlọ́run tó fi ìlú ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ṣàwá ọlọ́run bá sọ ilé kákàlá ń jẹ ọlọ́run ti gba ẹ̀yẹ bẹ́ẹ̀ ọlọ́run ti gba ẹ̀yẹ bẹ́ẹ̀ ọlọ́run ti mọ̀ ní sọ́gbà gbàgbà lọ́dọ̀ ọ̀làkùn ìṣàlá ọ̀gá àwọn ẹ̀dá ọ̀rọ̀ máa lè ní kí káwọn yóò tún bọ́lá tó bọ́lá tó bọ́ bọ́lá tó bọ́lá tó bọ́